إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 gbogbo ọpẹ́ tí ọlọ́run bá Allah subhanahu ní gbogbo tí ọlọ́run bá òun nìkan tí a ń ṣe àti fún bá ọba tí ó tọ́ láti máa jọ́sìn fún àjẹ́rí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tí kò lórogún ni ọba tí kò ní alátijọ ni àtijẹ́rí pé anábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ni àtọ̀rọ̀ àdékùn ìṣẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba kó máa bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá nàbí sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn tí ó máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbé ìdàgbéyàmà. lẹ́yìn àwọn ìtìsíwájú yìí eléyìí tó jẹ́ sí pé àwọn ìtìsíwájú tí a tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ìlànà tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni ìlànà Nabi sallallahu alayhi wa sallam náà ni nígbà tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ nínú al-Qur'an al tọ́lọ́wọ́n bá ti bẹ̀rẹ̀ òun náà ni ìdúpẹ́ alhamdulillahi rabbil alamin eléyìí báyìí jẹ́ wọn jẹ́ sí pé ká ti ọpẹ́ ṣáájú ká ti ẹ̀yìn ṣáájú fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú ìbánisọ̀rọ̀ báyìí ìlànà tọ́lọ́run ọba ni. bákan náà tí anabi sallallahu alayhi wa sallam tó náà bá fẹ́ bá wọn sọ̀rọ̀ nítorí àbí náà tún bẹ̀rẹ̀ òun náà ní inna alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh ila akhiri khutbatihi al sallallahu alayhi wa sallam. èyí lànà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ títí dé parí kútùbà tí anabi sallallahu alaihi wasallam ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ kútùbà alábàáríkà ni abẹ́lọ́wọ́ bá lọ́sùn fáánù sàáàdà àwọn orin tó wà níbi kí èèyàn máa tẹ̀lé lánà sọlọ́wọ́ bá tànẹ́bí sallallahu alaihi wasallam kọ́lọ́wọ́ bá kí ọmọ hàn rẹ̀ fún ìkọ̀kan wa abẹ́lọ́wọ́ bá lọ́sùn fáánù sàáàdà tí wọlá iṣẹ́ iṣẹ́ olóore ká fi bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí abẹ́lọ́wọ́ bá kí ọlọ́wọ́ bá kí oṣù àlùbáṣà sí ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́wọ́ bá kí ó jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ yìí kó jẹ́ okùnfà oríire fún ẹnìkọ̀ọ̀kan wa nílé ayé àti ní ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama abẹ́lọ́wọ́ bá lọ́sì pàánù sàádà kí wọlá ìbẹ̀rẹ̀ pẹ̀lú ìtẹ̀lélànà tọ́lọ́wọ́ bá ti tànàbí sallallahu alaihi wasallam tó jẹ́ iṣẹ́ rẹ̀ abẹ́lọ́wọ́ bá lọ́sì pàánù sàádà kó tọ́ wa sọ́nà níbi fún irinṣẹ́ dáadáa aláàjọ kan sọ lọ́wọ́n bá ọ̀rọ̀ tí a fẹ́ yanjú òun náà ni wọ́n ti kéde sí etí gbọ́ wa yẹn ètò ti fa sábàbí ọ̀rọ̀ náà wọ́n ti mẹ́nu bà òun náà ni pé ìkan nínú àwọn olùpèpè ní àwùjọ wa ẹni tó jẹ́ ti pé ìpèpè ẹni yìí ìpèpè kan tí ó gbajúmọ̀ dáadáa ni tí àwọn èèyàn ti gbàtàn jẹ́ pẹ̀lú olùpèpè yìí àti pèpè ẹ̀ ẹni yìí pòfẹ́sọ̀ ni ẹni tí ó kẹ́kọ̀ọ́ gba oyè ọ̀jọ̀gbọ́n nínú mani ṣùgbọ́n nǹkan tí ó kó bà ní jẹba ni pé dípò kí a máa rí dáadáa ká dẹ̀ máa rí ìgbésùnà ní arúgẹ kámẹ́rì lọ́dọ̀ ẹni yìí nǹkan tí a ń lọ́dọ̀ ẹni yìí wàlọ́hì ìkó ìfàsẹ́yìn bá súnà ni ìpèpè tako súnà òun náà nìkan tí a ń rí lọ́dọ̀ olùpèpè yìí eléyìí báyìí ti jẹ́ sábàbí ìsọnù àti ìsìnà fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìyá wa ní àwùjọ yìí ẹni yìí òun ni wọ́n pè pé kí ó wá ṣe ìbánisọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tí ó pàtàkì nínú ìpìlẹ̀ sí wa eléyìí tó yẹ sí alukur'an karim tó fi orin lẹ̀ nínú àwọn akẹ́kẹ́ alukur'an gbólóhùn wa i'tasimu bihablillahi jami'an wala tafarraqu gbólóhùn yìí ni wọ́n ní kí ẹni wá sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹni ìlú àǹfààní gbólóhùn yìí láti fi da ẹ̀sìn rú gbólóhùn tí ọlọ́run bá lọ sí fáwọn adá láti pèpè lọ síbi kí a kúrò níbi ìmọ̀ ṣẹgbẹ́ ọba Allah subhanahu wa ta'ala fi pè wá lọ síbi ká gbá súnà mú ká sì ṣọ̀kan lórí súnà ká sì máa bára wa ṣe lórí ìlànà súnà lórí òdodo ẹni yìí sì fi pèpè lọ síbi pé ká máa bára wa ṣe ká máa ṣọ̀kan lórí ìbàjẹ́ lórí aburú nínú àwọn nǹkan tẹ́ni wá sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ náà òun náà ni ọ̀rọ̀ tí a fẹ́ gbìyànjú láti fèsì lórí ẹ̀ ní ìkejì pẹ̀lú ìmọ̀ gẹ́gẹ́ bí Abu Maryam gẹ́gẹ́ bí wọ́n ti sọ síwájú ìdánilẹ́kọ̀ọ́ yóò kìí ṣe ìdánilẹ́kọ̀ọ́ ilé ìta ìfẹ́ bú ẹnì kankan abẹ́lọ́ọ̀bà lọ́sùn fún àtàlà kó sọ akúrò bẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí kò ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí a fi fẹ́ ba ẹnì kankan lórúkọ jẹ́ tí kìí bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí a fi fẹ́ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí tó tóbi púpọ̀ kódà lórí àlámàrí tó jẹ́ sí wípé òun gangan ní ìpìlẹ̀ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi gbé ẹ̀sìn dúró ọ̀rọ̀ dáẹ̀wà kápẹ́pẹ́ sínú ẹ̀sìn ọlọ́run bá Allah wa ta'ala kápẹ́ àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́síbi ìlànà ọ̀rọ̀ dáẹ̀wà ọ̀rọ̀ yìí ni nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ẹni lọ sí ní sáárì ìjàmú orílẹ̀ ní èkó lábẹ́ àkórí ọ̀rọ̀ tí wọ́n pè ní wa'tasimu bi hablillahi jami'an wala tafarraqu níṣe ni pòfẹ́sọ̀ yìí níṣe ni wọ́n jàǹbá àmánà ìmà tí àwọn gbélé wọn lọ́wọ́ náà ìkan tí wọ́n wá sọ òun ló fa kí àtàlàyé ọ̀rọ̀ tí ó jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí oríṣiríṣi àwọn àlàyé ló ti ṣáájú lórí àwọn nǹkan tó jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n ilé báyìí àwọn pé kó wá láwòrán tí ó gbà wá yìí òun náà ni asalibu ha wa mana'ijuha ha wasailuha wa wasaiquha tawqifiyatun am ijtihadiyah tí a bá wo àkórí ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn nǹkan tí ó gbé dání nìyẹn bó tilẹ̀ jẹ́ sí pé nínú ìwé àtẹ̀jíṣẹ́ tí wọ́n fọ́n káàkiri tí ó ń kálukú wá rí nǹkan tó wà ń bẹ̀ náà ni manahiju da'wa wa wasailuha tawqifiyyatun am ijtihadiyya rajul ilmiyun ala uqdubati al-ustadh رد علمي على أكذوبة الأستاذ تتوى مدنيا ṣùgbọ́n mo ti àwọn àfikún àwọn gbólóhùn kan nísìnyí tó jẹ́ pé gbogbo àwọn gbólóhùn ìpáwátá alfazun zatu sila alfazun zatu silati olóńpì wọn àwọn gbólóhùn tó jẹ́ pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ara wọn tí wọ́n túmọ̀ ara wọn òun náà ni gbogbo àwọn gbólóhùn tí mo tò papọ̀ yìí manahij wasa'il wasa'iqo asalib gbogbo àwọn gbólóhùn tí mo wí pátápátá alfazun zaatu silatin alfazun zaatu silatin àwọn gbólóhùn tí wọ́n ní ìbátan pẹ̀lú ara wọn ni eléyìí báyìí fún pòfẹ́sọ̀ láàyè láti san ìrújúká eléyìí báyìí fún pòfẹ́sọ̀ láàyè láti da ẹ̀sìn rú máwọn èèyàn lójú ilé fi jẹ́ pé insha Allah karim a yanjú ọ̀rọ̀ yẹn ní ìjókòó yìí pẹ̀lú gbọ́lọ́wọ́n bá so a yanjú àwọn gbólóhùn ilẹ̀ ọkọ̀ọ̀kan tí a mọ ìtumọ̀ rẹ̀ níbo ni àwọn gbólóhùn yìí ti ní ìbátan pọ̀ pẹ̀lú ara wọn ibo ni wọ́n ti jọ ibo náà ti jọ ní ìbáṣe níbo wá ni àwọn gbólóhùn yìí níbo ni wọ́n ti jọ ní àwọn ìyapa láàrin ara wọn. àwọn olùmọ̀ tí wọ́n lo àwọn gbólóhùn yìí láti fi ṣàlàyé ẹ̀sìn fún wa kí ni wọ́n gbà lérò pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo eléyìí lágbọ́ pẹ̀lú gọlọ́ọ̀bà a ó ba nínú jẹ́ láwùjọ yìí pé àwọn èèyàn ti ń jàǹbá àmánà ìmọ̀ tí ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala tó gbélé wọn lọ́wọ́ àmánà nǹkan tó ń pè lámánà òun náà ní tó sì gbọ́dọ̀ dá padà fún wa bá ti gbé fún láì yé jẹ tẹ́ǹtẹ̀ lámọ̀ náà nìyẹn àbí a nǹkan fún yẹn bí kò bá wa gbé fún èèyàn kan tó sì gbọ́dọ̀ gbé fún èèyàn ta ni kó gbé fún yẹn lódìdí bá ti gbé fún láì yọ kúrò láì fi kún ìmọ̀ ẹ̀sìn àmọ́ náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ti gba àmọ́ náà pé kó gbé ẹ̀sìn yẹn lọ fún àwọn èèyàn tí wọn ò kọ́ nípa ẹ̀sìn yẹn tó ń lọ kọ́ nípa ẹ̀sìn yẹn láti ṣàlàyé fún wọn kó gbé fún wọn lódìdí bó ṣe gbà á látọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala tàmẹ́lì sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́lá. sẹ́yìn bá ti ń kí ìfẹ́núbọ̀ tó ń fi kún tó ń yọ kúrò nítorí àwọn ìfẹ́nú àbí nítorí àwọn kẹ́kẹ́ nítorí àwọn nítorí àwọn ọ̀rọ̀ ayé irú ẹni bẹ́ẹ̀ ti ń jàǹbá àmọ́ ẹ̀nà nìyẹn. ni pé pòfẹ́sọ̀ wọ́n jàǹbá àmọ́ ẹ̀nà wọ́n rí i pé àwọn lè rí ibi sá sí àwọn nǹkan ẹbí àwọn àwọn àyè kọ̀ọ̀kan láti dá ìlú júlẹ̀ nínú ìlànà ẹni tí ó rìn tí ó rìn ojú ọ̀nà alùsùnà pé jama'a òun náà ni wuduhul manhaj wuduhul manhaj òun ni pé kí lànà èèyàn kó clear gan kí lànà èèyàn kó clear ìpèpè èèyàn kó clear kọ́nà rújú kó má jẹ́ pé àwọn àpèpè tó jẹ́ pé yọ̀ọ́ máa ní ojú méjì tó ń kálukú tí ó mọ̀ wá sọnù látara bẹ́ẹ̀ tó jẹ́ sí pé èyí ó fi máa da ẹ̀sìn rú máwọn èèyàn lójú ni tẹ́ máa sọ̀rọ̀ bí ilé rẹ̀ tẹ́ tí àìsàn wá sọ̀rọ̀ tán táwọn èèyàn wá sọ pé à ìtò ń sọ rí etí wa ni à ẹ̀sìn bí ilé rẹ̀ kí mo gbà lérò pẹ̀lú ẹ̀ àìsàn lẹ́yìn tá a bá gbọ́ lẹ́kọ̀ọ́ kan àìsàn tó máa àìsàn tó ní bùkátà àti máa pè afẹ́ gbọ́dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀sìn ọlọ́wọ́ bá ẹ̀sìn tó kílẹ̀ àgídí gan wọ̀tẹ̀dá ولتستبين سبيل المجرمين وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين lọ́pọ̀lọpọ̀ ayé ní alukur'an lẹ́ẹ̀rí tọ́lọ̀ wà lékelọ́ máa sọ wípé kàdálíkà yufasilu ayat àwọn kàdálíkà yufasilu lọ́hu ayati ẹgẹ́ báyìí lọ́wọ́ wà lékelọ́ ti máa ń ṣàlàyé àwọn àyà rẹ̀ tí ó kéré àti ó yẹ kéyéké ọlọ́wọ́ bá lọ́sùn hàn ọ̀tá alámọ́ ń ṣàlàyé ẹ̀sìn tí máa ń kílẹ̀ àní kìí ṣe kọ́nà ọba Allah subhanahu wa ta'ala ó fi àwọn èèyàn sínú òrújú ẹni tó bá jẹ́ olùpèpè ó fẹ́ kó ìrújú kó fáwọn èèyàn ó fi wọ́n lẹ̀ sínú ìlànà tó clear gidi gan táàgbọ́ lẹ́kṣọ̀ táàgbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tán tí ẹ̀sìn ó sì yanjú tí ó sì clear fún wa tí ní báyìí ẹ̀gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tán kálukú máa wò pé àtìlẹ́ ni wá gbà lérò báyìí ẹwà ẹ̀sẹ̀ wọn bí mí léèrè pé irú àwọn nǹkan tẹ́ àwọn alfazul mujmala anha àwọn gbólóhùn tó bá ti jẹ́ sí pé ọba jẹ́ gbólóhùn tí tí tí ò yanjú báyìí a ń béèrè lọ a ń béèrè nípa rẹ̀ á béèrè fọ́síwẹ́ nípa rẹ̀ lọ́wọ́ ẹni tó bá sọ ni ìwé ẹgbẹ́ sọ fọ́síwẹ́wẹ́ nǹkan tó ń pèpè sí fáwọn èèyàn kan gbọ̀n yé tó fi wá di pé òun kálukọ́ máa wò pé n tó ń sọ rèé òun kálukọ́ máa wá mú ìfẹ́ nu bẹ̀ láti jẹ sùúrù máa ń lójú ó ti gbà tá tó wá tó pè ọ́ pé ẹ dákun kí lẹ gbà lérò pẹ̀lú tẹ̀ tó ń bí ká tó gbọ̀ yé ṣe ṣe láìwá nìyẹn ṣe pèpè nìyẹn eléyìí báyìí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí kí ń ṣe bẹ́ẹ̀ ìlànà wo ní dídá ni nítorí pé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ nínú suratu Ali Imran Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ wípé huwa alladhi anzala alayka al-kitab òun Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló sọ al-kitab náà al-Qur'an òun Ọlọ́run bá lòun sọ kalẹ̀ fún rí Ànábì sallallahu minhu ayatul muhkamat ó ń bẹ nínú alukur'an yìí àwọn ayatul muhkamat àwọn àyà tó clear ṣẹ́rí gbogbo àwọn àyà táàbì ṣẹ̀sìn pátá táàbì mọ̀ nípa àwọn ọ̀rọ̀ àkídà wa táàbì mọ̀ nípa ọ̀rọ̀ àwọn ìbàdàtì wa ọ̀rọ̀ ahkam ọ̀rọ̀ nípa àdìsọ́kàn wa ọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ bá ṣe sinú ọba bá ṣe kírun bá ṣe gbàwẹ̀ gbogbo àwọn àyà yìí pátápátá àtàwọn sìfàtò wọn àti gbogbo ẹ̀ muhkamat àyà tó clear ni wọn nítorí pé ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn tó gbọdọ̀ clear ni. hunna ayatun uh, uh, uh, huwa alladhi anzala alayka alkitab minhu ayatun muhkamat hunna ummul kitab ọlọ́run ọba láwọn almuhkamat yìí ni ummul kitab òun ni ìyá tíra gẹ́gẹ́ wa ukharu mutashabihat àwọn kọ̀ọ̀kan wá ń bẹ nínú àwọn àyà Qur'an tó yẹ pé ó rújú ọlọ́run ọba wá ní fa amma alladhina fi qulubihim zayg ọlọ́run bá ní tẹwárá wọn tí ìgúnrí kúrò níbi òdodo ìfẹ́ ẹnu ìgúnrí tí ń bẹ nínú ọkẹ wọn fayattabi'una ma tashabaha minhu wọ́n wá fi àwọn muhtamati lẹ̀ wọ́n máa tẹ̀lé ma tashabaha minhu ibtigha al-fitna ọlọ́run bá lékelá ní ntọ́fà tó ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ já fitina lẹ̀ sínú ẹ̀sìn fáwọn yẹn wabtigha torí pé wọ́n fẹ́ máa yí wọ́n fẹ́ máa tú wọ́n fẹ́ máa tú lọ́nà tí gbàjá ẹ̀sìn yẹn lójú ni هنا هناك صديق من عيسى العراقي كنت يسمع ولي بدعني نذكر عمر بن الخطاب رضي الله عنه منهج اهل السنه والجماعه الى ان اهل السنه والجماعه يعني رد المحكم رد المتشابهات الى المحكمات او ان ti rújú اما máa هذا padà sí ibi tọ́ba ti clear e àpadà lọ síbi tí ọlọ́run bá lọ́sùn hàn àti aláti sàlàyé ẹ̀ tó yé kéèké kéèké ká máa já ọ̀rọ̀ ẹ̀sìn padà lọ síbi ìrújú. ẹ wàá rí àwọn ọmọ kàmá àwọn ọ̀rọ̀ tó kílẹ̀ rẹ̀ àwọn èèyàn wọ́n dẹ̀ máa já fáwọn èèyàn. bá ti rí èèyàn tó jẹ́ sí pé ìrújú ni máa ń fọ́n káàkiri láwùjọ irú ẹni báyìí ẹ mọ̀ yí pé wọ́n ní tálà rasulullahi sallallahu alayhi wa sallam hadhihi al-aya anabi sallallahu alayhi wa sallam ka aya yìí aya tí mo kà nínú suratu ali imran yìí anabi ta anabi wa ni فإذا رأيتم الذين يتبعون ما تتابع منه فأولئك الذين سمى الله فاحذروهم أنا بنت ما ترى وأنت وأنت لن تورجوا من القرآن هنا هو وسيم فأولئك الذين سمى الله أولا الله الله سبحانه وتعالى صلوا آية فاحذروه أجنا في وجه الصرفوا الصرفوا وجه الجن sílẹ̀ báyìí inú kan tó burú jáì ni nínú àwọn nǹkan tí nínú ojú ọ̀nà tí pòfẹ́sọ̀ tó ń rìn nìyẹn débi pé wọ́n wá máa da nǹkan rú máwọn èèyàn lójú wọ́n máa ba ọ̀rọ̀ ìsìn jẹ́ wọ́n máa wá da ìrújú lẹ̀ sínú ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn tó yẹ báyìí dùn eléyìí báyìí lànà àwọn oníbídà ni kọ́nà ọba tí ó sànà wa náà ìbéèrè tí máa bí ń léèrè síwájú kí n tó bẹ̀rẹ̀ sí máa yanjú ọ̀rọ̀ yìí ni pé látijọ́ tí a ti ń ṣe dáẹ̀wà ọ̀rọ̀ wàsáìlù dáẹ̀wà àti mọ̀náìjù dáẹ̀wà tàwùkìfíyà ni àbí tìhàdíyà ṣé ọjà pọ́blẹ̀mù rẹ̀ ṣáyẹn gbọ́ rí because tí nǹkan tó clear ni báàsì ṣe dáhàwà ọ̀nà báàsì ṣe dáhàwà báàsì pèpè sójú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa gbogbo wa la mọ̀ yí pé ọ̀nà yẹn ọ̀nà tí ọjọ́ fi yà ni manahiju dáhàwà wà wa manahiju dáhàwà wà àtàlíbùhà fi yàtọ̀ eléyìí máa padà sàlàyé àwọn gbólóhùn ilé ọkọ̀ tí òru jí lójú gbogbo wa ni pé tí òru wa lójú ni pé báàjẹ́ ṣe dá wà a gbọ́dọ̀ mú ẹ̀rí lórí ẹ̀ nínú sunna ni ó ní kíta ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ dá wà ó ní kíta ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ dá wà ẹ̀jọ́ ìdájọ́ àwọn ìdí tá a bá lè fẹ́ ṣe dá wà ó ní àwọn nǹkan tí a gbọ́dọ̀ máa àwọn eléyìí báyìí ní gbogbo àwọn ọ̀rọ̀ tí alámọ̀rí tẹ́lú wà fún tí máa padà kó wá ní ṣe àwọn ní ìbánisọ̀rọ̀ yìí ẹ rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kẹta yìí fún aláwùjọ ni àyẹ̀wò ẹ̀kọ́ ni ṣùgbọ́n nígbà tó fẹ́ ga ẹ̀sìn rú máa padà ṣàlàyé tó ní ṣe àwọn gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ gbogbo ṣùgbọ́n nítorí àsìkò rẹ̀ yìí tó ní dáẹ́wà òun náà ni ká pèpè ká pèpè eléyìí táwa gbà pẹ̀lú dáẹ́wà ní bíbá yìí òun náà ni ìpèpè lọ́sójú ọ̀nà ọlọ́run ọba wa ta'ala ìpèpè lọ́sójú ọ̀nà anabi sallallahu alaihi ní dáẹ́wà ní dáẹ́wà dáẹwán wà dáẹwátán wà du'ahan masadiru mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni masdaru dáẹwà onípìlẹ̀ dáẹwà onípìlẹ̀ gbólóhùn dáẹwà tí wọ́n mú láti di dáẹ yẹ̀dẹ̀ yìí ìtumọ̀ ẹni pé kéèyàn pépè sera ibu kéèyàn pépè so ìpèpè yẹn wá rèé alámọ̀rí kan tó yẹ pé ó yẹjú ni lọ́dọ̀ alùsùn náà tó jẹ̀máà alùsùn náà tó jẹ̀máà ní bí wọ́n ṣe máa ń ṣe pèpè wọn tó yẹ kí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rin ojú ọ̀nà alùsùnà kọ̀ jàmáà níbi ìpèpè àwọn ọ̀nà yẹn lọ́gbọ̀dọ̀ máa rìn gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ mọ ìpèpè alùsùnà kọ̀ jàmáà tó bá ti rá àwọn tí ń perú pèpè yóò tún fi ìpèpè tẹ́ni ń pèpè yìí ìpèpè alùsùnà ti wọ̀n jàmáà ni torí pé báwọn alùsùnà kọ̀ jàmáà ìlànà tán máa ń rìn láti fi pèpèrè àwọn oníbídà náà láwọn ìlànà tán fi ń ṣe dáìwà wọn tán fi ń ṣe pèpè wọn. ṣé báyìí sì kẹ́lì bá mọ̀ wípé kìí ṣe dandan ni kéèyàn tẹ̀lé lànà alùsùnà pẹ̀lú jama àti da'wati ila Allah kìí ṣe dandan ni kéèyàn tẹ̀lé lànà alùsùnà jama níbi pẹ̀pẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́ ba ọ̀rọ̀ dáwà yẹn ṣe tawqifiyya ni tí máa pé ìgbìyànjú lásán ni àwọn àfa ń ṣe lórí bá ṣe pèpè pé wọ́n tẹ̀lé rí kan so ẹni tó bá wù ú gbogbo ọ̀nà tó bá wù ọ́ lè fi ṣe pèpè nígbà tí pé ọ̀rọ̀ ni pé o gbọ́dọ̀ ṣe àyàfi bẹ́ẹ̀ rí ṣe gbé wa torí bàtà bá ti wá ní kéde tàwùkìdíyà tá a ti ní pé o gbọ́dọ̀ máa kéde pé ọ̀ràn yẹn nípa ọmọ tẹ́lẹ̀ rí níbi ọ̀rọ̀ tó fi níbi ọ̀rọ̀ bó ṣe a jẹ́ pé bó bá ṣe wù ọ́ ìtìyàdíyà ni gbogbo ọ̀nà tí wọ́n náà bá wò yí kó lè fi rẹ ọba àjọ pé ibi àkáàmù ni wọ́n ti bẹ̀rẹ̀ kó dáwùjọ níṣe kó ní kó ní òní sọ̀rọ̀ àkídà fáwọn èèyàn ò ní bẹ̀rẹ̀ dáwà níbi ọ̀rọ̀ àkídà nítorí pé tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ń bẹ̀ tó bá àdìsọ́kà tó yẹ ya ní ìrèyí tọ́ba tọ́ba bẹ̀rẹ̀ mọ́ sàlàyé tọ́ba ti bẹ̀rẹ̀ sí dáwà tọ́ba ti bẹ̀rẹ̀ sí máa yẹ dáwà láti bẹ̀ yẹn àwọn èèyàn máa hẹ́ẹ̀tì ẹ̀wọ̀n ní gbọ́dọ̀ ara rẹ̀ tí máa kọ́ àwọn èèyàn bá ṣe ń kírun máa di kọ́ ọlọ́yẹ́ ń máa kọ́ wọn bá ṣe ń ó rí pé ah, rẹ̀ ọmọ ah, ah, ọ mana da'wa laysat tawqifiyatan ẹ ti jẹ́ ti pọ́ǹtì yẹn tẹ́tí mọ ìdí tí fi wáyé so that ẹ so that gbogbo èèyàn tó bá bẹ̀rẹ̀ dáwà níbi tó bá ti wù ú kó ti bẹ̀rẹ̀ ẹ ní lè takò ó wípé ẹ ti wá bẹ̀rẹ̀ dáwà yín báyìí àbùkù lè bẹ̀rẹ̀ dáwà ńbẹ̀ yẹn yóò ní kíni ṣé dáwà ni tí màá bẹ̀rẹ̀ ńbẹ̀ yẹn tẹ́mi lọ bẹ̀rẹ̀ èyí tẹ́mi rò pé èyí tẹ́mi ti pé èmi rò pé tí n bá bẹ̀rẹ̀ dáwà níbi tó ń sọ yẹn àwọn èèyàn nígbà ní ni jẹ́ńtà wọ́n fẹ́ ṣe dáwà rè mo lè máa ṣe fídíò kí n máa fi ṣe ká máa ṣe àwọn ìtàwọn ọlọ́wọ́n bá abẹ́kọ́ àwọn èèyàn nínú níṣe ká wá ṣe ní fídíò nítorí pé yìí kéde a lè ṣe dáwà a ṣe pẹ̀lú pé ká ṣe tàwùkì lórí ìjáde pé ìjáde ọlọ́jọ́ báyìí ẹ lọ ṣe so ọ̀nà táwọn gbà pé táwọn gbà rí táwọn fẹ́ẹ́ fi ṣe dáwà tí ó fi ṣàǹfààní nìyẹn torí pé mọ̀nẹ́rìndù dáwà wà àtàlímù ha wà wàtà inú ha lẹ́yìn tá tàwùkì sí àtẹ́lẹ̀ kan wá sọ wípé ọ̀nà báyìí lọ́gbọ̀rọ̀ gbà pé kẹtìrì ń tán gbà lérò tẹ́fi ń tú ọ̀rọ̀ yẹn lẹ̀ wàlọ́ọ̀yì mo fi ọlọ́ba búra wọ́n fẹ́ kó àgbákò bá lù mọ̀ni ọ̀rọ̀ yìí ni ò yá àwọn èèyàn mi sábà wọ pé ẹ mọ́sálà yín ẹ ṣe mọ́sálà kò yé yín ni ẹ̀yin ò mọ̀ wípé hẹ́ẹ̀dà rọ́jòlù وهذا الأستاذ يريد أن يفتح الباب للفتنة على مصراعيه ẹni yìí fẹ́ sí ilẹ̀kùn àgbákòlẹ̀ fáwọn èèyàn lábala méjèèjì ni wọ́n fẹ́ sí gbogbo lẹ̀kùn àtẹ̀gbẹ́kẹ̀ni àtẹ̀gbẹ́kejì ilẹ̀ fáwọn èèyàn fún àgbákò kárí wọlé tẹ́sí rí dàrú so that àtẹ̀bírí wọ́n lè máa ṣe dára wọn lọ bó ṣe wù wọ́n. sẹ́ni kan ò sì gbọ́dọ̀ sọ pé yín ṣe dára báyìí pé dáwà yín ọ̀jọ́ tá a lùtúnà yín tálọ́ fún ọ wípé ọ̀rọ̀ dáwà ìlànà kan lágbọ́dọ̀ gbà ṣe ṣebí kejì ta òkè fíyà kìí ṣe pé ẹ ẹ̀rí ni eléyìí táwọn àrò pé yóò sàǹfààní nípa èèyàn láwùjọ ń nìyẹn. pé so tá a bá wo kọ́nà tàwọn ẹgbàá ṣe dáwà ni pé mọ̀tọ́ àárọ̀ tíjọba ọba gbọ́ tiwa adẹ̀fẹ́

wọ́n ti kí wàlọ́ọ̀yì mo fi ọlọ́wà búra wọ́n ti kí poison sínú sínú míìkì fún yín wọ́n á ti ju poison sínú míìkì fún yín ẹ̀yin ò dẹ̀ ma ẹ̀yin máa wá míìkì ni wá dùn wáyé gbàdúrà wà ló parí àbá ìkòlè ọkọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ kú dànù. ìwọ ọmọ ti fi poison sínú oyin fún ẹ. ẹ̀yin kí wàhálà àwọn náà wá pọ̀ sí báyìí sẹ́ni gbogbo ọ̀rọ̀ táwọn àbá sọ táwọn àbá sọ pé wàsáyì bù dára àwọn àbá sọ pé wàsáyì bù dára àwọn àbá sọ pé àtàyè bù dára àwọn àbá sọ pé mẹ̀lẹ́yì bù dára báwọn àlùbáwò ṣe rí yẹn. ìyìn kankan náà làwọn àbá ń sọ. ìyapa tí ń bẹ láàrin àwọn àfa ìyapa gbólóhùn lásán ni kò ń ṣe ìyapa tí ó ní pẹ̀lú sọ̀mímù lòdù rẹ̀ tó ní pẹ̀lú kókó yìí tí tọ́pìkì yẹn ń forí sọ gan. àmọ́ yìí tí ó jẹ́ kó yẹ yín ni pé tẹ́ bá ṣe lórí tẹ́ bá ṣe research lórí ọ̀rọ̀ yìí tẹ́ bá ka gbogbo táwọn afá sọ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí máa mú àpèjúwe wá lórí àwọn ìkan tó sọ inú padà wá yé yín dáadáa pé ha nǹkan kan náà ni gbogbo wọn ń sọ gbólóhùn tó ń kálukú fi ń gbé kalẹ̀ ló yàtọ̀ síra wọn. torí pé wàbí misal yàtàbáyé yanu maqal wàbí misal yàtàbá ìyanu nọ̀kọ́ níbi àpéjúwe lọ̀rọ̀ ọmọ fi ń kílẹ̀ àtìyàn àpéjúwe tí yàn bá mú wá ní òdekò yẹn pé ẹ̀hẹ́n tó ń tẹ́ ń sọ rèé pẹ̀lú àwọn àpéjúwe tẹ́ mú wáyé nígbà tí bá mú àwọn àpéjúwe táwọn afá mú wá ń sìn lórí ọ̀rọ̀ wàsáìlù dáẹ̀wà ṣẹ́rí wàsáìlù dáẹ̀wà nítorí àsìkò mi ẹjẹ́ sí máa àwọn irinṣẹ́ kan táàbì ṣe dáwà ń bẹ tó jẹ́ pé àwọn irinṣẹ́ yìí irinṣẹ́ àládà lásán ni máa jà lásán ni àwọn nǹkan èlò táàbì ṣe dáwà tí àwọn èèyàn fi gbọ́ dáwà wa ìwú ẹ̀ ni microphone tí mo mú lọ́wọ́ yìí nínú àwọn wàsáyù dáwà ni ẹ wá rí àwọn mi sọ pé kò sínú wàsáyù yóò nínú wàsáyù kò ní ẹ wá rò pé ẹ àwọn afáyẹ ìṣíhádùn lásán ni irọ́ ni wọ́n òye máa padà ṣàlàyé fún ẹ dáadáa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ń wò ni pé kẹrí ìdánilẹ́kọ̀ọ́ tá ń wò yìí honestly speaking gbogbo táìmù yìí lè má gbà ní rárá kí n bá fẹ́ yanjú ọ̀rọ̀ ìbò yẹ kí n yanjú ẹ̀ wallahi wallahi nítorí ẹ̀ gbàdá táwọn èèyàn pẹ́ ká tó tó tó so àwọn kiri tó máa wọ wọ lọ ọ̀rọ̀ tí mo yẹ pé tábà fún mi wákàtí méjì jẹ kò lè yanjú tẹ́lẹ̀ lẹ́tọ́ tó lẹ́tọ́ ní pàṣẹ kò jẹ́ yìí. akọ̀sí ni wàbí bí wọ́n sọ wallahi ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ pé ó clear gan ni ṣùgbọ́n tí èyàn ò bá jẹ́ni tí ọlọ́run bá lọ́tún bá ń sálábà sànú fún òbí ìfẹ́ nú ó sì jẹ́ni tó jẹ́ sí pé ó fẹ́ tó àmánà ìmọ̀ àtẹ̀sìn wàlá yóò dà nǹkan márùn lójú tí ó wà ní àwọn àfa yẹn ní gbogbo ọ̀rọ̀ táwọn àfa ń sọ àwọn àfa ọ̀rọ̀ yìí wọ́n kàn ń gbìyànjú lásán ni kí n jẹ́ rí àwọn àfa kan sọ pé ẹ àwọn àfa kan sọ pé wàsáì yàtọ̀ sí mànáhì wọn náà yàtọ̀ ni tó àwọn ọ̀rọ̀ yẹ wọnú ara wọn irọ́ ni kò yí ọ ní farabalẹ̀ kò yí ọ ní. tó bá ń bẹ̀rẹ̀ sí máa wo àwọn àmì àwọn àpèjúwe táwọn afá mú apá ọ̀rọ̀ kọ̀ọ̀kan yẹn ó rí pé wọn ìyapa ara wọn ìyapa gbólóhùn lásán ni. àwọn ìyapa tí máa ń bẹ nínú ọ̀rọ̀ ó pẹ́ tọ́nà méjì wọ́n pe ìyapa kan ní khilabu wọ́n pe àwọn ìyapa kan ní al-ikhtilafatu àbí ìlàbù tànáwó ẹ̀ ìyapa tó jẹ́ sí pé òun kálukú kan mú ìran nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wá lórí àlámọ̀rí kan òun ló fà á sí ẹbí òkú wọn yapa ìran tó orúkọ tó wọn mú wá yẹn orúkọ yẹn náà fi yàtọ̀tọ̀ síra wọn tò wọn irú àwọn ìyàwó ni kìláàbù tànáwó ni wọn á fi ní àwọn ìyapa tó jẹ́ ẹ máa wò ó sìn ẹjẹ́ mi fún yín lápèjúwe kẹ́nìkan sọ pé kinní yìí dúdú ni ẹnìkan ní kinní yìí dúdú ni ẹnìkan ní bíláàkì ni ẹnìkan ní aṣíwájú ah, ni ta ló tún gbé lèmi ẹ tọ bẹ́kì àbí ẹnìkan ní bẹ́kì ni àbí ẹnìkan bá tún gbọ́ ìbò náà òun náà tó wá pè bẹ́ẹ̀. sẹ́rí gbogbo tí gbogbo wọn ń sọ yìí nǹkan kan náà ni wọ́n sọ èdè wọn tí wọ́n fi ń júwe rẹ̀ lọ́yàtọ̀tọ̀ àtẹni tó dúdú dúdú ni àtẹni tó ní aswad ni àtẹni tó ní black ni tí wọ́n wá ní ẹ̀ ni wọn ti yapa ìkan ní dúdú ìkan ní aswad ìkan ní black ṣẹ́ti pé àwọn àfa wọn kàn ń ṣe gbìyànjú ni ìgbìyànjú nìyẹn ìyapa tó takora wọn eléyìí wọn pè ní ìsìláàbù tàbọ́ọ̀dì torí pé ìtú ń sọ yẹn ìṣe nkẹ́kẹ́ náà má ẹnìkan ti ní dúdú ẹnìkan ní funfun èdè kan náà ló ti ń sọ bóyá lọ́dọ́wọ́ náà ni ẹnìkan ní abíyọ̀gbù ni ẹnìkan ní aṣíwájú ni ìkẹ́kẹ́ náà kọ́ ni wọ́n ń sọ mẹ́yẹn ìyapa yẹn ti takora wọn àwa fẹ́ mọ̀ tàbí tí ń sọ lórí náà méjèèjì sẹ́ni tó pè ní dúdú ni àbẹ́ni tó pè ní funfun àwa ní mú ẹ̀rí wá táàbì máa talẹni tó wà lórí òdodo níbi ìjúwe nǹkan yìí àbẹ̀kọ́ ni irú ìyapa tó bá rí bẹ́ẹ̀ náà pè ní ìsìlámù tàbọ́ọ̀dì ṣùgbọ́n irú ìyapa alákọ̀ọ́kọ́ tí mo sọ yẹn ẹnìkan ní aswad ẹnìkan ní black ẹnìkan ní dúdú wọ́n tún tẹ̀lé haúsá náà bẹ́tì àbí tó ẹnìkan lóhun ni bẹ́ẹ̀ mo kọ̀rẹ́ sami kọ̀rẹ́ sí mi mà yóò ti jẹ́ ìtẹ̀gbà haúsá ta ẹnìkan ní òun ni nǹkan yìí irú ìyapa ẹlẹ́ ele tí mo sọ ní ti yẹn ìkìlá bùtànà wọ ka ni wọn ìyapa ara wọn. ẹnìkan níbi tá a wà yìí ẹnìkan ní halkọ ni ẹnìkan jẹ́ onímọ̀hábọ́rọ̀ ni ẹnìkan jẹ́ onídàmtù ni ẹ máa wo ẹnìkan ní halkọ ẹnìkan ndị mọ̀hábọ́rọ̀ ẹnìkan ní dàmtù ni ẹwà àwọn orúkọ yẹn lárúbáwá náà ni ó yàtọ̀ síra wọn gbogbo orúkọ tí mo sọ yìí pátápátá ó wọn àbí wọ́n jọra wọn wọ́n túmọ̀ ara wọn irú ìyapa yẹn kí n kẹ́kẹ́ náà ní gbogbo wọn ń júwe wọn ìyapa orúkọ tó ń kálukú wọn fi ń júwe rẹ̀ ló ṣe kí ni ló sọ̀sọ̀ síra wọn tó ń yapa tó wà ń bẹ̀ ìyapa orúkọ ni ìyapa gbólóhùn ni kìí ṣe yapa pàápàá ń tẹ́ ń júwe jẹ irú yẹn ló lọ́dọ̀ àwọn àfa irú nǹkan yẹn ló tí pòfẹ́sọ̀ ìtẹ́bí ń dọ̀rọ̀ ń báwọn yẹn ni so kọ́lọ̀ ọba lọ́sùn ha ọ̀sán lápẹ́dá òkú sànù wa ọ̀rọ̀ jáìwà ọ̀rọ̀ tó yẹjú ni òun nìkan lọ pe àwọn gbólóhùn ilẹ̀ ọkọ̀ kan àti pé àwọn àpéjúwe wo làwọn àfáà mú wá fún àwọn wàsáìlù tí àwọn àfáà sani wọn ní ni tí a bá wá wo àwọn wàsáìlì tán mú yóò jẹ́ pé ah, wàláì wọn àtakò àwọn tó sọ pé tàwùkìfíyà ni nítorí pé wàsáìlì táwọn tó ń pè ní òun kọ́ làwọn eléyìí ń pè ní ìtìhàdíyà ni pé àwọn wàsáìlì ṣe wàsáìlì òun náà ni àwọn kankan táàbì ṣe àwọn nǹkan kan tó yẹ pé òun lá lò láti dídé bí nǹkan kan òun tó ń pè ní wàsílà nìyẹn jáde wàsílà wa ni alùwàsáì bóyá kí n tiẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà kí n ṣe àwọn tàrífàtù àwọn nǹkan kọ̀ọ̀kan yìí náà tó kí tó wá máa bá àlàyé lọ lórí ẹ̀ na'am mo ní alùwàsílà tó jáde rẹ̀ ní alùwàsáì ìtọ́wá ń pè bẹ́ẹ̀ òun náà ni nǹkan téèyàn ó lò láti fi débì kan tí a bá lọ wo lisanul arab títí àfáwà Ibn Manzur gbàtẹ́ ń sàlàyé gbólóhùn ìfẹ́ ìsàlàyé ènìyàn eléyìí báyìí ìtànpẹ̀ ní wàfíìlà ni náà ní tí ma wá béèrè ní ti ni pé pẹ̀lú wàfíìlà tí mo sọ yìí tí mo júwe ní wàfíìlà yìí microphone tí mo fi ń sọ̀rọ̀ yìí ṣé nù mọ̀náyì ju dáwà lọ́wọ́ ni ok ẹ bá yàtọ̀ ìjẹ́ júwe mọ́ni hajj náà kí n júwe wàsáyì kí n júwe wàsáyì ẹ̀kọ́ àti mọ̀náyì kẹtọ́ wa máa ìgbà tí mo ń sọ̀rọ̀ yìí. náà ìgbà tó ń pè ní almanhaj jami rẹ̀ ni mọ̀náyì òun náà ni at-tariqu al-wadih òun náà ni ojú ọ̀nà tó clear ṣé ìtàn pè ní manhajù yẹn náà bákan náà ìtàn pè ní wàsíìpọ̀ jamiu tiẹ̀ ní wàsáìpọ̀ wàsíìpọ̀ òun náà rèé nkẹkẹ tí èyí ó fi lọ síbi nǹkan lòun náà wàsíkọ̀ jáyò rẹ̀ ni wàsáìkọ̀ ẹ máa gbọ́ wọ́n ni màá já ẹ̀làbẹ́yìn náà alàgàtà kọjá sí pé ọ̀dọ́ rẹ̀ ni ó mọ̀ gbàdọ́dọ̀ ọlọ́run ha lọ́sùn fáwọn ọ̀tá rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni yóò fi ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run àbí ń pè ní nìyẹn jáde rẹ̀ ni wàsáyọ̀ ní nta a fi ṣàtẹ̀gùn lọ síbi bẹ́ẹ̀ náà ni ùsùlùbù ùsùlùbù ó ní ìlànà téèyàn rìn lórí ìlànà téèyàn tẹ́bà gbogbo àwọn gbọ́nà tí mo tí mo tí mo tí wọ́n bá yìí mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ rí pé wọ́n ní ibi tí wọ́n ti jọra wọn ìlànà ìlànà ibi tá gbàdé bí nǹkan ibi tá gbàdé bí nǹkan ọ̀nà níbi gbogbo ìtumọ̀ tí mo sọ yìí abẹ́ẹ̀kọ́ ni àti manhajù ni ẹ rí pé manhajù manhajù náà mo ní ojú ọ̀nà tó clear ni abẹ́ẹ̀kọ́ ni mo ní ùsùlùbù náà mo ní ìlànà ni téèyàn fi ń ṣe nǹkan wọ́n ní kí ni ùsùlùbù ti ẹni yìí lò yẹn pé methodology ti ó ń lò ìyẹn pé ọ̀nà wo ló ń gbà ṣe nǹkan kan abẹ́ẹ̀kọ́ ni kódà tó bá ti bàlágọ̀ a ní àwọn àtàlí nínú bàlágọ̀ àbẹ́ẹ̀kọ́ ọ̀nà tí yẹn máa ń gbà láti fi àwọn ìjẹ́kọ̀ọ́ kan ọ̀rọ̀ ní àwọn ọ̀nà tí yẹn gbà sọ kódà ìkọ̀ ìtẹ́lẹ̀ ó ní àwọn àtàlí náà ìlànà náà rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àti náà náà ní nǹkan nítorí pé àwọn gbólóhùn yìí wá sún mọ́ra wọn bẹ́ẹ̀ nítorí àwọn gbólóhùn yìí ní wa bẹ́ẹ̀ tó ìjẹ́ pé wọ́n ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n fi àtọ̀ síra wọn nítorí ẹ̀ ni wọ́n fi ń sọ yìí pé àwọn àfa àtàbà ti sọ yìí pé wàsáìlù dáhàwà àwọn ìńtà àfi ń ṣe pé ni àwọn àbá kan sọ pé tàwùkìdíyà ni àjẹsí pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ sí ẹnu àwọn àbá kò lórí ẹ̀ ó ti wá di masalatu ìṣèhàdíyà àjẹpá àwọn àbá kan ṣe gbìyànjú ìlọ́fà ìyapa torí pé tó bá yẹ pé náà tún wà lórí ẹ̀ fún ẹ̀ ní ìyapa lórí náà tún. kẹjọ́ lọ́dọ̀ wọn nìyí láì kò mọ̀ wípé ibi àwọn àbá yìí pè ní wàsílà lọ́dọ̀ tiwọn àwọn wàsáìlù táwọn pè ní ìṣèhàdíyà lọ́dọ̀ tiwọn àwọn ẹlẹ́ẹ̀kejì náà gbà yí pé eléyìí tẹ́ ń wí tòótọ́ ìṣèhàdíyà ni eléyìí táwọn eléyìí wọ́n ń pè ní tàwùsídíyà tó yàtọ̀ fún táwọn eléyìí ń pè ní tìyàdíyà yẹn àwọn tọ̀hún náà gbà pé eléyìí sẹ́yìn náà ń pè ní tìyà wà tàwùsídíyà yẹn tòótọ́ tàwùsídíyà ni kí náà pè ní tìyà kí náà pè ní tàwùsídì. kẹ̀kẹ́ yẹn bí yẹn náà nǹkan tó ń pè ní àtàwùkì òun náà nìkan tó jẹ́ sí pé o gbọ́dọ̀ kóra dúró lórí ẹ̀ láti ṣe títò fi rẹ́ẹ̀rì o gbọ́dọ̀ ṣe ló sọ pé àmì ìbàdàdú tàwùsídíyà ẹ máa bá pàdé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe usulul fiqh àbẹ́ni tó bá ṣe al-qawaidul fiqhiyya ẹ máa gbọ́ tó kọ́ sọ pé al-ibadatu tawqifiyya ìgbà míì ẹ wọ́n tó kọ́ sọ pé al-aslu fil ibada at-tawqifu al-aslu fil ibada at-tawqifu wal-aslu fil ibada at-tawqifu àbẹ́ ẹ̀kọ́ ni ẹgẹ́ bí o ti wá nínú manzumatul qawaidil fiqhiyya àti ti al-allamatu Sa'di ìtumọ̀ rẹ̀ ni pé ìpìlẹ̀ ọ̀rọ̀ ìjọsìn Ọrọ ẹ̀sìn ìpìlẹ̀ rẹ̀ ní pé o gbọ́dọ̀ sí nínú ẹ̀sìn tí kò fi rí ẹ̀rí so ẹ̀rọ ẹ̀sìn yẹn ṣe ìṣìhàdíyà kéé ṣe pé ọmọ ti gbìyànjú pé ah, èmi náà fẹ́ ṣe gbìyànjú láti gbé lànà tí ṣe lọ́wọ́ bá láti gbé lànà tí ṣe lọ́wọ́ bá olófa dídá olófa olófa ká máa ṣe ká máa ṣe ayẹyẹ ká máa torí sí àwọn bídáìwù tó wà láwùjọ wa táwọn èèyàn ń ṣe lónìí òkú ni gbogbo ẹ̀ ni wọ́n pọ̀ gidi gan ní tó fa ni pé àwọn kálukú náà fẹ́ gbìyànjú pé ọ̀nà wo lágbà sí lọ́wọ́ ba ká gbìyànjú láti wá ọ̀nà kan tí a ti gbà sí lọ́wọ́ ba tí a ti sí lọ́wọ́ ba dógóńgó àríwákọ́ ni sẹ́yìn bá fi lè ń ṣe jihad ìgbìyànjú níbi ìdí òbí máa ṣe lọ́wọ́ ba kí èsì pé ẹ̀rí ní tẹ̀lé pé kí lọ́wọ́ ba lọ́sùn náà lọ́sùn náà lọ́sùn náà lọ́sùn náà lọ́sùn náà

àwọn alámọ̀rí kan tó yẹ pé ìgbìyànjú wọnú ẹ̀ òun làwọn alámọ̀rí tó yẹ pé kò sẹ́rì kankan lórí pé bẹ́ẹ̀ ṣe ṣe sọ àwọn olùgbìyànjú ọlọ́ọ̀bá lọ́sùn bá dára fún wọn ní ìkápá àwọn olùmọ̀tá jẹ́ kò ìgbìyànjú kẹ́sì gbìyànjú láti ṣe nǹkan yẹn tí gbìyànjú wọn rẹ bá wá kọ̀rẹ́tì ó balada méjì tí gbìyànjú rẹ bá rọ̀ǹdì ó balada kan tó wá ní ọ̀rọ̀ bá lè ṣe dá wà kìí sọ̀rọ̀ tó lẹ́rìí ọ̀rọ̀ tó yẹ kí àwọn àfáà kan ń ṣe gbìyànjú ọ̀nà tá ìlànà kágbà ṣe dáwà táwọn àfáà ní ṣègbìyànjú àti gbé kalẹ̀ àbí ó gbọdọ̀ ní ẹ̀rí là ń tẹ̀lé lórí ìlànà láti ṣe dáwà tó ètò ń sọ nìyẹn ń pè ní fún wa pé òun náà ní kápẹ́pẹ́ lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà wa ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala Qur'an ọlọ́ọ̀ni wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani ní kò sẹ́ni náà tó fi ń tó ẹni tó jẹ́ sí pé ó ń pèpè lọ́sọ̀dọ̀ ọba lọ́sùn hàn tẹ́lá nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹni tó dáa jù lọ́dọ̀ náà ọba lọ́rọ̀ títọ́ ẹni tọ́rọ̀ rẹ̀ lálùbáríkà jù ẹni tọ́rọ̀ rẹ̀ lóore jù lẹ́ni tí ń pèpè lọ́sọ̀dọ̀ ọba lọ́sùn hàn tẹ́lá. wà á ní lọ sọ̀rí hà lẹ́yìn tí wọ́n pèpè ọ̀jẹ́ yìí pèpè nìkan òun náà ń ṣe dáadáa bákan náà rèé ó ń sọ pé dájúdájú èmi jẹ́ kan nínú àwọn tí wọ́n ju pájú tẹ́lẹ̀ fọlọ́wọ́n ọba pẹ̀lú ìjọkan oṣù tó ẹ́ nìkan ni mo gbà fún. ọlọ́run làwọn tó máa ń sáré kó yọ wípé dáwà rèé tó lóore jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń sọ ni. bákan náà ẹ bá pàdé náà sọ wípé àwọn làwọn tí wọ́n ń pè àwọn èèyàn lọ síbi iná ṣùgbọ́n ọlọ́ọ̀bà lọ́sùn fún àtàrà bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà ń pèpè lọ ìlàjánà tó bí pẹ̀lú ọlọ́ọ̀bà lè jẹ́lá náà wọ́n ń ṣe dáwà àbẹ́ẹ̀kọ́ ni so ìta ń pè ní dáwà ni ká pèpè náà lẹ́yìn tá a tún wá máa wo àwọn ìtumọ̀ gbólóhùn ilẹ̀ ẹ̀kọ́ kan pé a ti máa tán pè ní wàsá ìlú àbí tọ́jẹ́ jámẹ́rù wàsílà a ti máa tán pè ní wàsá ìfún tọ́jẹ́ jámẹ́rù wàsíkọ̀ a ti máa nǹkan tí wọ́n ń pè ní àtàlí tọ́jẹ́ jámẹ́rù blue àti màgàtà pè ní manhaj tọ́jú dánú manhaj àti màgàtà pè ní dáwà àbí. now ṣẹwárí àwọn alwasailu àwọn nǹkan kan tá ń lò láti fi ṣe àwọn nǹkan kan ìpínlẹ̀ rẹ̀ ni wípé mubahu ni wọ́n wọ́n sọ pé al-aslu fil adat al-ibaha ìpìlẹ̀ àwọn àwọn nǹkan tí ó jẹ́ nǹkan èlò tá ń lò lálàájá wa ìpìlẹ̀ rẹ̀ ní wípé ẹ̀tọ́ ni tí láti rí dẹ̀lílì tó ṣe nǹkan yẹn ní kíni ní èèwọ̀ fún wa àbí tí a bá lo nǹkan yẹn síbi tí ó jẹ́ èèwọ̀ fún wa àwa náà wàsáìlì tó pọ̀ nínú àwọn wàsáìlì ta ni òun náà ni wàsáìlì rẹ̀ ìlànà àwọn ọ̀nà tí a ń gbà pass information sáwọn èèyàn nínú àwọn wàsáìlì rẹ̀ ìlànà ní rédíò wa nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbàgbà information ni nínú ẹni tẹlifíṣàn wa nínú ẹni fóònù wa àbẹ́ẹ̀kọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé àwọn àṣà yìí rèé ẹ̀rí pé ẹ̀tọ́ ni ká lò wọ́n nígbà tí a bá lò ó ti di tọ́da abẹ́ẹ̀kọ́ ni now nínú àwọn wàsá ìta ní aláwọn wàsá ìlú muwasalat wàsá ìlú almuwasalat àwọn irinṣẹ́ tá ń lò láti fi láti fi rìnrìn àjò láti fi látàyè kan sáàyè míì ẹgẹ́ bí ọ̀kadà nínú àwọn wàsá ìlú muwasalat ni ẹgẹ́ bí mọ́tò nínú àwọn wàsá ìlú muwasalat ni ẹgẹ́ bí aeroplane nínú àwọn wàsá ìlú muwasalat ni táwọn tí mo sọ yìí ṣe èèwọ̀ ni wọ́n àbẹ́tọ̀ ẹ̀tọ́ ni wọ́n àbí ẹ̀tẹ́rà wàsáìlù ta ní nínú wàsáìlù òun náà ni wàsáìlù nínú wàsáìlù ta ní òun náà ni wàsáìlù dáẹ̀wà àwọn irinṣẹ́ ń ṣe nínú àwọn àwọn ń ṣe nínú àwọn ni gẹ́gẹ́ bá fi ṣe dáwà ni eléyìí báyìí ọ̀tọ̀ àbí òtọ́ nínú àwọn irinṣẹ́ tàbí ṣe dáwà òun ni tíra kíkọ wà kákọ tíra mo fẹ́ bèèrè lọ́wọ́ yín nìkú ṣé tíra kíkọ torí pòfẹ́sọ̀ mú àpèjúwe yẹn wá o ṣé tíra kíkọ wàsílàtù ni wàsáìlì dáwà ni àbí manhajú nínú náà yìí dáwà wàsílàtù ni wàsáìlì dáwà ìlànà kánú ọ̀nà kánú àwọn ọ̀nà tá à ń gbà ṣe dáwà nǹkan kan náà wọn fi ń ṣe dáwà fáwọn èèyàn ní kakọ síra wa àbí ẹ̀kọ́ ni nínú àwọn nǹkan tá fi ń ṣe dáwà fáwọn èèyàn òun náà a fáwọn whatsapp lórí whatsapp facebook lórí facebook facebook wọn wa gbé dáwà wa lọ síbi tó dé náà kódà yóò gbé kọjá nàìjíríà àbí ni wàtáyé àwọn ilé ìbáyìí yà nínú àwọn ọ̀nà tá gbà inú èyàn lè lọ sórí rédíò ní ìsìn láti ṣe dáwà kí dáwà rẹ lè lọ sí àyè tó jìnà ju bẹ́ẹ̀ mi ṣe ń ṣe yìí lọ rédíò ni mo ti ń ṣe dáwà yìí mo ń ṣe yìí ẹ rí i pé àwọn tí ó máa gbọ́ orí ìlú tí ó máa náà yàtọ̀ wọ́n ju àwọn tó wà ní ìlú abẹ́ẹ̀kọ́ ni wàtáìlù nínú àwọn wàtáìlù dáwà nínú àwọn tv lọ ṣe wáàsí tv ni nínú àwọn ṣé ní yára yìí bẹ̀rẹ̀ látòrí àwọn màdárìsì ìtìdáyíyà lọ síbi ìdàdíyà lọ síbi tànàwíyà lọ síbi jàmíyà tó jẹ́ báyìí bì gbogbo àwọn eléyìí láyé rè wàsáìlù dáwà ni wọn nínú àwọn wàsáìlù dáwà oníkápọ̀ nǹkan sórí pépà bóyá ní pépà ni bóyá magazine ni nínú àwọn ọ̀nà táwọn ìgbà ṣe dáwà ni táwọn yóò ti ṣe kí ni wọ́n yìí sàǹfààní pẹ̀lú ẹ̀ àbí ẹ̀kọ́ ni nínú àwọn ọ̀nà táwọn ìgbà ṣe dáwà òun ni téèyàn lo íńtánẹ́ẹ̀tì wà gbogbo abẹ́lé tí mo ń sọ yìí àwọn àpèjúwe táwọn afá mú wá níbi wàsáì lù jáwà ni gbogbo tí mo kàyí pátápátá àtàwọn eléyìí ní máa yàwòrán ẹ̀ lélẹ́yìn ni àbí ìhàdíyà kéré àbàjẹ́ ṣé eléyìí rèé mo wẹ́ẹ̀rì tó n fi rédíò ṣe dáwà kí n tó fi rédíò ṣe ni àbí tí bá ní ìgbìyànjú ni pé mo pé rédíò ló kìlò rédíò tẹlifíṣàn ló kìlò àbí ẹ̀gbọ́n ni àníjẹ̀jẹ̀ wá ẹ̀rí pé pé ìpínlẹ̀ rẹ̀ ni pé ni wọ́n al-aslu fiha al-ibaha gbogbo àwọn àfáà tí wọ́n sọ wípé wàsáìlù dáẹ̀wá tọ́sọ pé ìtì àdíyà ni àwọn àpèjúwe fọ́ọ̀mù amúwárì àwọn sọ pé ìtì àdíyà ni ẹwà ni ẹ̀hẹ́ àwọn àfáà kan sọ pé ìtì àdíyà ni àwọn àfáà kan sọ pé àwọn sọ pé tàwùkìfìyà ni ẹ wá wò pé àwọn àpèjúwe làwọn mú wa nígbà táwọn bàbá máa má pèjúwe wa wọ́n wà ní látara irú wàsáìlú tàwùkìfìyà ni pé tọba fẹ́ bẹ̀rẹ̀ dáwà ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti di tàwùkìfìyà ni wọ́n wà mẹ́rin wá nínú Al-Qur'an Karim àti láti inú tàwọn ànẹ́bí ọlọ́run bá gbogbo wàlúwà yóò kílẹ̀ àbàjẹ́ náà tí bàtún wá ṣe dáwà rè ó gbọdọ̀ jẹ́ kíkẹ́ pẹ̀lú kìtàbà ti súnlẹ̀ ni wọ́n bọ̀ tí bá fẹ́ pé àwọn èèyàn lọ́sọ́jọ́ ọ̀nà lọ́ba lọ́sùn máa ta la ṣé ní ti a máa kà fún wọn ni àbí tí ọba àti sọ̀rọ̀ lórí àgbọ̀yà sọ́lá fún ẹ rí pé màmá ka tí bá fẹ́ sọ fún àwọn èèyàn ti ẹ máa ṣé pọ́ǹsì ni màá lọ gbé tí fẹ́ ká máa ni àbí ṣé báyìí ni ṣé tribune tí máa bẹ́ tú tí máa bẹ́ tú Se àti kòrán àná àdájọ́ sọ́lá ṣé ni màá fi tú ní àbọ̀rọ̀ àbúgbákiri. sọ̀rọ̀ táyé tó láàrin ni màá fi tú ní àbọ̀rọ̀ now tí máa wá fi tí máa bẹ́ tú kòránì ọ̀nà tí ń gbà tú kòránì àti tí máa bẹ́ sọ fáwọn ẹ̀kẹ́ kírun orú ọ̀nà yẹn tàwùkì sí àyàbí ìsìn àbíyà. pòfẹ́sọ̀ kí lẹ́yìn ti báyìí ẹ ká ń gàṣẹ́ wúrú máwọn yẹn lójú. now ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an al-Karim. ọlọ́wọ́ bá ní ud'u ila sabili rabbika bil-hikmati wal-maw'izati al-hasana wajadilhum billati hiya ahsan. nígbà tí pòfẹ́sọ̀ ọba ọ̀rọ̀ jẹ́ lórí ọ̀rọ̀ kan tó fọ́n káàkiri lórí whatsapp lánàá àtòní àti facebook. kẹ́rí àwọn ọmọ tí ń tẹ̀lé pòfẹ́sọ̀ yẹn àwọn ni wọ́n ń wọ́n bá níbò fẹ́lọ̀ ti yanjú ọ̀rọ̀ yẹn níbi halkọ̀ tí wọ́n ṣe ní ìjẹta níjọ júmọ́ tí wọ́n fi jẹjẹ́ tó kíra òtúlù tí kọ̀ láàkókọ̀ wọ́n ní wọ́n ti yanjú ẹ̀nà bá kọ kí ní ẹ̀gbẹ́ wáta ẹni tó kọ́ ọba lóun gbé ọ̀rọ̀ yẹn harfan di harfin nígbà tí ọ̀rọ̀ tó lóun gbé harfan di harfin wallahi kejì harfan di harfin ló gbé professor sọ àwọn ọ̀rọ̀ kan tí ó burú jáì kò sì gbé síbẹ̀ ó dẹ̀ ń sọ pé o gbé ọ̀rọ̀ wọn harfan bi harfin báwo lè ti àmọ́ náà báyìí ìjàǹbá ti pọ̀ lọ́dọ̀ yín báyìí ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú yẹn wàláyé mo kọ́ lọ́wọ́ àbúrò àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń tẹ̀lé pòfẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ni pé sọ nìkan ni ti gbọ́dọ̀ ẹni rèé kò ti ẹ ẹ jẹ́kẹ́ lẹ́dẹ́ nílé túbá ní gbogbo àwọn ìsọkúsọ tí ń sọ yìí ní pòfẹ́sọ̀ bá ń ṣe rọ́jù fún james of dan lórí ayé àti mọ̀kà yìí mo fi ọlọ́wà búra pòfẹ́sọ̀ ọmọ mi ń lálà sí ìmọ̀gá nípa àmọ́ yìí láì ṣe jàbàtà torí tó bá lọ gbọ́ ọ̀rọ̀ yẹn tó bá lọ kà mo fi ọlọ́wà búra bí jàbàtà ti máa ń yanjú ọ̀rọ̀ ni pòfẹ́sọ̀ ti yanjú ọ̀rọ̀ yìí wàlọ́ ìmọ̀fọ́lọ́wà búra ẹni tó bá ṣe jàbàtà yóò mọ̀ pé ah bí jàbàtà ti máa ń fi làkàyàwó yẹn ṣeré ni pòfẹ́sọ̀ fi làkàyàwó yẹn ṣeré wọ́n ní kẹwa yanjú ọ̀rọ̀ ọ̀rọ̀ manhaj àti wàkílà ẹ̀wá lọ ń gbé lọ sí ẹ̀wá lọ ń fi ọ̀rọ̀ islam àti ìmáàní yanjú ọ̀rọ̀ manhaj àti wàkílà ẹ̀ẹ́dẹ́ mẹ́rin wá lórí manhaj àti wàkílà tẹ́bọ̀rọ̀ kò ájọ́jọ́ ọ̀rọ̀ islam àti ìmáàní tẹ́fìyànjú ọ̀rọ̀ wàsíwìlà àti manhaji ṣébí kùránì yanjú yẹn ẹ̀mẹ́rin wá náà o a jọ ń jiyàn lórí nǹkankan tá a jọ ń sọ̀rọ̀ lórí nǹkankan ẹ a bá fẹ́ ṣe a bá fẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀ pé Ma mahali nìkọ́s ẹ mọ̀ pé lágbára ka mahali ìlà agbọ́dọ̀ agbọ́dọ̀ táyì láti ayọ̀ láti amúnáìsì kí là ti kíni pé gàtí ma máa fa ọ̀rọ̀ pupa èèyàn máa máa ń dúdú wá láti tẹ̀lé pupa fún mi nígbà tí mi kì í ma mẹ́kọ̀ọ́ ẹ̀ ti máa fi ọ̀rọ̀ dúdú tẹ̀lé pupa àní jáde kó lórí pupa ẹ̀ lè rọ́ọ̀bù mi náà. ẹ̀jẹ̀ ọ̀nà sáńdá yìí so ibi tí wọ́n bá wa mú yìí wa nígbà tí pòfẹ́sọ̀ sọ̀rọ̀ wọ́n ní ẹ wọ́n ní sọ ya wọn ló takò náà pé torí ayà mú ọ̀rọ̀ dáwà gẹ́gẹ́ ṣe mo sì káwọ́ lé ẹ̀ ojú kéèyàn ní ọ̀rọ̀ kéèyàn ní àyà tí prọfẹ̀ àìṣe àìfọ̀dá ni mo yìí kéèyàn sọ wípé ọ̀rọ̀ yẹn rèé ọ̀rọ̀ jáwà gẹ́gẹ́ láyà yẹn sọ pé ọ̀sọ̀rọ̀ manhajù dáwà wàá sàlàyé fún yín ti pé nǹkan tí àyà yìí sọ ó sọ̀rọ̀ ó dẹ̀ sọ̀rọ̀ sọ ó ewu ìlà sẹ̀bí ìrọ̀ sẹ́rí údùrú yẹn ọ̀rọ̀ dáwà nìyẹn ọlọ́ọ̀bá ni údùrú údùrú pépè amúrú yẹn ọlọ́ọ̀bá yẹn kẹlá ń pa nẹ́bí sọlá ọ̀sán lẹ́yìn láàrin pé údùrú ẹ rí i pé wọ́n ti yọ wáwù sọ yẹn fọwọ́n kúrò ni ní nígbà tó bá yẹ pé tó bá yẹ pé gbólóhùn tó ní ńlá báyìí ni tó yẹ ni yóò máa jẹ́ rẹ̀ òun náà ní ká pa sẹ́rí ojú ìyẹn lásán òun ni dáwà tó wà ń bẹ̀ pépè ọlọ́mọ wa ní ìlà tẹ̀bíìlì ọ̀bíkà ìkìláàsì nìyẹn tọba wa bẹ́ pépè ọ̀dọ́ tá lọ́gbọ́n pépè sí nínú yẹn a ti rí ọ̀rọ̀ dáwà a ti wá rí ìkìláàsì ní dídí ni manhajù dáwà yẹn gbogbo ẹni kẹ́tọ́ wa bẹ́ ṣe dáwà gbọ́dọ̀ ní ìkìláàsì ọ̀rọ̀ ká ní ìkìláàsì ẹ̀sìn yẹn méjì atọ́rọ̀ dáwà atọ́rọ̀ ìkìláàsì àbí ìlàsẹ̀ bíi lè rọ̀bíkà má pèpè lọ́sọ́dọ̀ ara rẹ ọ̀dọ́ ta ni kò gbèdí ojú ọ̀nà lọ́wọ́ rẹ bil hikma manhaju dáwà nìyẹn tọ́ba wá pèpè yẹn ọgbọ́dọ̀ pé pẹ̀lú kíni pẹ̀lú hikma bil hikma náà sọ̀rọ̀ dáwà nìyẹn àbọ̀rọ̀ manhaju dáwà àbí dábì pèpè bil hikma yẹn kíni bá a sọ̀wọ́ àmbẹ̀ yẹn kíni tẹ́ ìtẹ́rí nǹkan tó tó tó tẹ pòfẹ́sọ̀ ni pé àwọn rò pé àwọn kan báwọn yẹn lórí gbígbẹ́ ẹ̀yin ọmọ báwọn yẹn ń dààmú fún ẹ mọ ìrìn àjò a ti rìn kọ́lọ́ tó sànú wa lójú ọ̀rọ̀ súnà ẹnìkan wà dé ẹ̀ tó wá dá wa padà tó kó ẹrú àwọn onídùúdú kó wa lẹ́rú wọ́n lò wá mọ́gbà jàbàtà náà dé òun náà lò wá mọ́gbà ẹ̀yin náà tó wá fẹ́ la yujabu al-mu'minu min juhrin wahidin marratayn kéjọ a máa ń sàmù mí nínú ìdá inú ìdàkánná lẹ́ẹ̀ méjì ni kéèyàn tọ́ ọbọ̀ sàlẹ̀ nísìnyí kéjọ tán tó tó wá tọ́ ọbọ̀ lẹ́ẹ̀kejì pé yóò kó parun fún ni. nínú ẹ̀sọ́ tó tọ́ ọbọ̀ lẹ́ẹ̀kejì a forever. ẹ̀bùn ọmọ ẹ̀tàn wá àwọn ọmọ yìí pé àwọn èèyàn ti tè gbìyànjú pé àwọn èèyàn òjòkó àwọn èèyàn ti dààmú kọ́ sínú ẹ̀yìn kẹ́kọ́ jẹ dàdájà kan ẹni tó bá ti dààmú kọ́ sínú orí ti ó pè jà yẹn tó yẹ pé dàdájà ló ti jẹ lórí kọ́ sínú ẹ̀ lọ. ẹ̀tẹ́ lọ́sà máa ń sùn ẹ lè fẹ́ni tó dààmú tó yẹ pé ìdààmú lòun òun mọ pàtàkì ẹ̀ ó dààmú fún ni àtẹ̀tẹ̀ yẹ pé wọ́n ti ẹran adìyẹ máa ní kọ́ni wọ́n ń kí ẹnadìẹ máa ń kọ́ wọ́n ń kí mílíkì máa wọ́n ń gba sálárì tó fi ń kọ́ súnmẹ̀ ní rọ́jú kọ́ ni. àtẹ́tẹ́rẹ́ sí pé òun rèé pẹ̀lú pẹ̀lú wàhálà pẹ̀lú àìrò oúnjẹ jẹ lọ́pọ̀lọpọ̀ gbà ló fi kọ́ ẹ ní àwọn méjèèjì ọwọ́ kan náà mú kò tí ì sẹ́rí bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati ahsan billati ahsan manahiju da'wa nìyẹn ọlọ́run bá ní sẹ́ẹ̀bà ṣe dáwà ọwọ́ rẹ̀ jẹ́ pẹ̀lú hikma pẹ̀lú àti maw'izatul hasana àti àjìdálù billati hiya ahsan. ẹ̀rí àyà tí sheikh fauzan mú wá rè tó ní ọ̀rọ̀ dáwà ní àyà yẹn sọ ọ̀sọ̀rọ̀ kí ni o ọ̀sọ̀rọ̀ manahiju da'wa. nínú àwọn àyà tó tó wá jẹ́ ìbákẹ́ náà ọlọ́run bá ní kul hádìhì sẹ̀bíìlì ìdí ànábì sọ fún ẹ pé eléyìí ní ìlànà mi hádìhì hèj hádìhì sẹ̀bíìlì ìlànà ànábì níbi dáwà àlànà ìfẹ́ júwe fáwọn èèyàn lọ́nà níbo júwe fáwọn èèyàn ọ̀rọ̀ mẹ́ni àdùn ni kul hádìhì sẹ̀bíìlì ad'u ila Allah alákọ̀ọ́kọ́ nínú sẹ̀bíìlì tí a máa ń ṣe dáwà ni ad-da'watu ila Allah al-ikhlasu nìyẹn tí a kí láti wá pèpè sọ́dọ̀ ọlọ́run ọba lọ́sùn máa tẹ́lá pẹ̀lú mà manhaj da'wa nìyẹn gbogbo eléyìí tí mo kà yín sìn eléyìí sìn tawqifiyya mi tìhàdíyà. ولا تجادلوا أهل أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم ọlọ́run bá nílà nẹ́bí ó gbọ́dọ̀ jiyàn pẹ̀lú àwọn tá a fún ní tíra láti jáde àhàlẹ̀ kìtà ìlà bílẹ̀tì ìyá àṣàì ọlọ́run wá fún ní manhaj dáná bí òbí ṣe jìdáàlì pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn àrùn jìdáàlì ó gbọ́dọ̀ jiyàn pẹ̀lú wọn àyàfi lọ́nà tó dáa jùlọ ọ̀nà tí ò ní lè bú dání ọ̀nà tí ò ní lépè dání ọ̀nà tí ò ní mú ìtayọ̀ àlà dání ní kó fi ṣe jìdáàlì pẹ̀lú wọn. illal ladhina zalamu minhum ọlọ́tún wá fún ní manhaj ẹlẹ́kejì pé àwọn tí bá ń gbọ́ náà àwọn tó ń wọn bá pè dání kò fìyẹn bá lò àwọn tó bá jẹ́ alábò tí ó lè koko pẹ̀lú wọn tó bá méjèèjì jáde ilẹ̀ lẹ́bí náà sọ́nà mú mi nù ọlọ́run fún ní máa ń hajj dáwà pẹ̀lú àwọn kan ó fún ní máa ń hajj dáwà pẹ̀lú àwọn kíni ẹlẹ́lẹ́kejì eléyìí mọ́tò ìdìtì àdíyà ni àbíkà òkè bíyà ó lè ń jẹ báyìí ebi kéwu ní yẹ̀wò èèyàn yìí nǹkan tó dùn ya mi pé wà lọ́ọ̀yà sí ní títí gbogbo ẹnu tó dùn yẹn àwọn yẹn náà àwọn yẹn ti mọ̀ pé bẹ́ẹ̀ fẹ́ tó dùn kó bá lásán ni ṣùgbọ́n ti ẹni pé lè máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ polówó àánú lè ní ńgbà míì tí ó sì máa nù yẹn polówó gidi pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi kó àwọn àwọn ọ̀rọ̀ tútù yóò fi máa mú yí wọn nínú àná àwọn èèyàn gbogbo ọ̀rọ̀ tútù yẹn ò ti jẹ àwọn èèyàn má èèyàn bá àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣépè èèyàn bá àfa jíjí ṣépè èpè náà ní jẹ́ kò ní dáa fún yín kò ní dáa fún yín kò ní dáa fún yín ẹ̀rọ kò tó lọ́nà àjọ kò ní dáa fún yín àwọn méjèèjì tàbí tàbí àwọn méjèèjì àdúgbọ́tọ̀ òun fi òun lónìí tó ń fi òun gbà wọ̀nyẹn sí pé àdúgbọ́tọ̀ ọba gidi gbà wọ̀nyẹn sí pé èpè lẹ́yìn méjèèjì tó ń tẹ́ ẹgbẹ́ kéde gbúgbà wọ̀nyẹn náà ni. yóò lábẹ́ ka àwọn èèyàn dà bẹ́ẹ̀ ayé náà ti fẹ́ tán jù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn brọ́dàsì náà ti fẹ́ tán jù wàláhì wàláhì àwọn èèyàn ti fẹ́ tán jù gbogbo àwọn ilé ìbáyà àwọn kẹta láti sọ̀rọ̀ fún mi bákan náà nínú àwọn ẹ̀rí tó fi rinlẹ̀ yìí pé ọ̀rọ̀ mọ̀nẹ́yìbù dáẹ̀wá ọ̀rọ̀ àtàlíbù dáẹ̀wá àwọn ọ̀rọ̀ tó yẹ pé tàwùkìfíyà ni kìí ṣe ìtìhàdíyà òun náà ni ìgbà tí anábì sallallahu alaihi wasallam tó gbé Mu'adh bin Jabal tó gbé ìdíje lọ sílẹ̀ Yemen kí lóò anábì sọ anábì innaka ta'ti ó gbé lọ sílẹ̀ Yemen náà ni innaka ta'ti qawman ahla kitabi àwọn tó fẹ́ lọ pètẹ́sìn àwọn tó lọ bá àwọn tá a fún ní kíra ni àwọn yahuda ti nasara falyakun awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah wa sọ bí ó ti bẹ̀rẹ̀ dáwà fún tó bá jẹ́ pé ni anabi ò ti fi mu'adh bin jabal lẹ̀ kọ́ lọ bẹ̀rẹ̀ dáwà bó ti wúlò ń tánàbí fi ń kọ anabi gbé yàn lọ dáwà ẹ̀dá kò kọ̀ ànábi yẹn tó wá ń kọ pé torí sẹ́yìn ti fẹ́ sí èèyàn téèyàn jẹ fúnra yẹn pẹ̀lú gbìyànjú yẹn ọgbọ́dọ̀ tẹ̀lé lànà ni ìlànà tó wá tẹ̀lé lè jẹ́ sọ fún ọ. fàlíyàkùn awwala ma tẹ̀lé ihun ilé yìí shahadatu an la ilaha illallah fa inhum ata'uka li dhalik. ànábi ní sábà yẹn tẹ̀lé yẹn tán sábà gbọ́ yẹn tán nígbà yẹn ní kọ́ ẹ̀jẹ̀ wá kọ́ wọn anallaha ìsọ̀rọ̀ bọ̀ àlẹ́ yìí khamsa salawati bi kulli wá kọ́ wọn nírun tó májẹ̀mú nìyẹn pé bá gbọ́ yẹ yé tán fa inhum afọ ayúkẹ́ nígbàdì. àdẹ́bí wa ń kọ́ màáyàgùn fún jábàl yóò ṣe ṣe dáwà. ajẹ́ sí pé tí o bá jẹ́ pé mànáyìí dáwà tó yẹ pé ìṣìhàdíyà ni ṣe àdẹ́bí ọ̀yọ́ tó máa kọ́ tí o bá jẹ́ tàwọn kèjìyà. ọlọ́run lọ sí máa ta la nínú nínú nínú anabi sọlá sọlá sọ pé iná mọ anabi sọ pé bùnú yà ìsìlámù àdá kọ́mpì bàtà rẹ̀ wà bẹ̀rẹ̀ anabi ni sẹ́bà bẹ́ẹ̀ sàlàyé ìsìlámù fáwọn yẹn yìí nǹkan márùn wọn mọ ìsìlámù lé lórí anabi wà bẹ̀rẹ̀ láti kíni ṣahada tu aláì ẹ̀ lọ mo wá bẹ́ aláì la ilẹ̀ lọ mo wá bẹ́ sàlàyé ìsìlámù fáwọn yẹn nísìnyí àwọn èèyàn tí wọn ní ìgbàgbọ́ nípa fún wọn nígbà wọn nípa ìjọ nǹkan tó lọ́wọ́ bá fún wọn nígbà wọn nípa ìjẹ́ ànábì ànábì sọ̀rọ̀ láwùsọ̀là wọn á lọ bẹ̀rẹ̀ fún wọn níbi ìrún ṣé mò ń dúró ìsìlámù fún wọn nìyẹn ni àbí mò ń ṣèfẹ́nu ọwọ́ kíyà ní ti pé mẹ̀nẹ́ẹ̀sì jáwà ní tàùkìdíyà ni àbí ìtìhàdíyà ni naam lẹ́yìn gbogbo àwọn eléyìí báyìí lẹ́yìn gbogbo àwọn eléyìí tó ti clear wípé báyìí ti jáwà àwọn alámọ̀rí kan fẹ́ pé ẹ̀rí wá fún ọlọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala dẹ̀ sàlàyé ẹ̀ nínú alukur'an ọlọ́wọ́ bá ní wàlá qad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run bá ní gbogbo àlùmọ́ gbogbo ìjọ pátápátá la gbó jẹ́ ìdè fún níta àjẹ gbé wọn dìde fún gbogbo àwọn olóbi ànábì ọlọ́run bá pátá òun ni pé ká bẹ̀rẹ̀ sáwọ́dá wa ní kíni àní ìbúdó wọ́há ọ̀ṣẹ́ni kò sẹ́ òun. nígbà bá níbi sọlọ́ sọ àmì sọlọ́ bàlẹ̀ jáde sọ́mọ́ níbi fáìlàm annahu la ilaha illallah ìgbà bá níbi sọlọ́ bàlẹ̀ jáde sọ ànábì tó ń kọ ní bí ó ti tẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn kí ọlọ́ شرع لكم من الدين ما وصى به نوح والذي اوحينا اليه وما وصينا به موسى وعيسى ان اقيموا الدين شرع لكم من الدين ما وصى به ابراهيم والذي اوحينا اليه وما وصينا به موسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه ولو بعض lọ́sùn náà dájú pé gbogbo àwọn ẹ̀mẹ́tẹ̀ẹ́lọ́wọ́n bá pátápátá òfin kan náà níbi ọ̀rọ̀ bó ṣe ṣe dáwà òun náà ní pé gbogbo wọn ká wọn bẹ̀rẹ̀ dáwà wọn níbi kíni níbi tàwùsí. ọlọ́run bá lékelá wá bẹ̀rẹ̀ sí máa ka àwọn ànẹ́bí ọlọ́run bá lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́run lékelá ní ànẹ́bí báyìí wọn jọ rẹ̀ nítorí bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ànẹ́bí báyìí náà àwọn jọ rẹ̀ ní nígbà tí ọlọ́run bá lọ́sùn máa ń lọ bẹ̀rẹ̀ dáwà nínú Al-Qur'an níbo lọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ náà níbi ọ̀rọ̀ tawhid tó tẹ́ bá lọ wọn ọ̀nà tí ọlọ́run bá lè kíra fi ṣe dáwà nínú Al-Qur'an kẹ́rì pé ọ̀nà tó yẹ pé ọlọ́run bá ń júwe fún wa ní pé tẹ́ fẹ́ dáwà èèyàn ní bá ní tá so ẹ nílẹ̀ sọ fẹ́ nìkan pé dáwà rẹ̀ yóò da pẹ̀lú nǹkan tó ṣe yìí ó ti yapa lànà àdùsí náà sọ̀rọ̀ jẹ̀mọ́ àníbi ọ̀rọ̀ dáwà kò nítorí àsìkò wá rèé nínú àwọn àfa àtàwọn apàrọ̀ mọ́ àwọn àfa méjì kan bẹ gbàǹkọ̀gbàǹkọ̀ tó yẹ pé wọ́n parọ́ mọ́ kan lẹ́kọ̀ọ́ wọ́n tó parọ́ mọ́ kan ọ̀rọ̀ ta'ala wọ́n parọ́ mọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní nínú àwọn àfa àtàwọn gbọ́ lẹ́nu wọn wọ́n ní ìtìhàdíyà ní kéde tàwùkìdíyà pé bá a ṣe ṣe dáwà pé ìgbìyànjú ni kèé pé a máa tẹ̀lé rí a ní tẹ̀lé ọba wọn bá a ní tẹ̀lé Quran a ní tẹ̀lé àdìsí bọ́ bá ṣe wù ọ́ bọ́ bá ṣe ibi gbìyànjú ibi tí gbìyànjú yà bá gbé ọ lọ́nà ní kò ti bẹ̀rẹ̀. ẹ dákun bá wí gbólóhùn yìí tún ya wòye ẹrù fún ọ̀sẹ̀ wẹlé wọlé bọ́ bá ṣe wù yín gbígbìyànjú ibi tí gbìyànjú yín bá gbé lọ náà ní kẹ́ ti máa náà ní kẹ́ ti bẹ̀rẹ̀ dáwà bọ́ bá yìí ṣe wù yín ní kẹ́ máa ṣe. torí pé wàsáìlú dáwà ìtìhàdíyà wà lẹ́yìnsá tàwùkìdíyà. wọ́n wá ní ẹni tó sọ bẹ́ẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà táwọn wà nílé kéwú nílẹ̀ lárúbáwá wọ́n ní wọ́n àwọn àfà ní tí wọ́n panu pọ̀ lé lórí ni pé wàsáìlú dáwà wọ́n ní tàwùkìdíyà ni pé báàjẹ̀ ṣe dáwà àmú ẹ̀rí rẹ̀ agbọ̀rọ̀ rẹ̀ nìkan tó ìlàgbọ̀rọ̀ máa tẹ̀lé báyìí ṣe dáwà wọ́n ní ṣùgbọ́n sí àmọ́pá ti yí padà wọ́n ti yí padà nísìnyí nínú àwọn táwọn wá gbọ́ lẹ́nu authoritatively wípé wàsáìlù dáwà ẹ̀ ṣe ta òkè sí ìyàmọ́ ó ti di jihadiya nínú wọn ní ṣe kọ̀ọ̀dán wa àwa ń gbìyànjú àwa ṣe rìchard kí lọ̀rọ̀ ti ṣe kọ̀ọ̀dán sọ ṣe rí ìgbà kan tájú òtí ìlà nìyẹn lè parọ́ mọ́ ṣe kọ̀ọ̀dán táyẹ̀tẹ̀ máa wẹ́ni tá gbé lọ sí Saudi àárín ọdún kan ìlọ ẹ̀yìn ìrọ̀yẹn lè má àárín ọdún mẹ́wàá lè má bẹ́ẹ̀ bá parọ́ ọ̀dọ́ YouTube àdìkẹ́ ẹ̀dí gọ́gù wàláì látẹ̀kẹ̀tẹ̀ làtìlàtì yóò dùn gbogbo ní ìpàdé àmì sọ́sọ́ pátápátá lẹ́gbọ̀ọ́ nígbà táwa gbìyànjú táwa bí YouTube léèrè Sheikh Fawzani kí ni wọ́n ń sọ lórí ọ̀rọ̀ wàsáìlú dáwà lórí ọ̀rọ̀ mọ̀náìlú padà yí padà àwa rí fídíò dìdí mo lè bíi márùn-ún ń bẹ lọ́wọ́ mi sùn bíi márùn-ún lásìkò bá gbàgbé máa pèlè márùn-ún fún yín fídíò ìkìtì sọ pé àníṣe mọ̀nẹ́yìnjú dáwà tàwùkìdíyà ni kìí ṣe kí ni o ìtìhàdíyà eléyìí náà yẹ fún sọ níjọ Friday báyìí wọ́n ní ẹ Sheikh Suleiman mùsùlùmí láyé àrùháìlì nínú àwọn àfáà táwa kéwú lọ́dọ̀ wọn nìyẹn àwọn àfáà tí wọ́n pàwọn alẹ́kọ̀ọ́ nìyẹn e yẹn ẹ lè máa fi tàwọn aláìmọ̀kan ẹ̀ẹ́dẹ́ máa bàbá yẹn gàdí àwọn àbá àtàwà tí ó lọ́dọ̀ wọn ni kéèyàn tí ó lọ́dọ̀ àgbẹ̀bí ọ̀sọ̀ yẹn tó lóríire kéèyàn tẹ̀lé lọ́dọ̀ àgbẹ̀bí lọ́sọ̀ yẹn tó lóríire torí pé Abdullahi bonzil kò wé tirọ̀ náà kéwú lọ́dọ̀ àgbẹ̀bí Abdullahi bulu bayi náà yẹn tó ọ ayẹyẹ tó lóun kí lọ́dọ̀ ànábì tí ò wá tẹ̀lé lára ànábì ni ẹ dákun kí wá ní pàtàkì gbogbo kí ìbálẹ́jọ́ ogún yóò tún jẹ́ fún ìyànjẹ́ mẹ́jọ gbéra sí àwọn eléyìí ń ta àwọn èèyàn kò lè kò lè kò lè kò lè rárá ti rí sì gùn òun náà kí àwọn sálàbù ni ó kí tola imran al-hifan òun náà kí ó lọ́dọ̀ àwọn sọ̀hábà èyàn tí ó lọ́dọ̀ èèyàn kan ti wá so nǹkan yìí tó ti tẹ̀lé lànà ẹni yẹn ẹ àwọn tó pàwà nìyẹn àwọn tó jẹjẹrẹ kan nìyẹn ẹ ṣéèkì àrùháìlì náà ìgbà tí wọ́n bí wọ́n léèrè àwọn náà àwọn tó wá sí yàtọ̀ láàrin wàsáìlù àti wàsáìlì tó ń ti bẹ́ẹ̀ náà rèé àwọn náà mo tó ní ẹ̀dàkùn lọ́wọ́ àsìkò tó kù ẹjẹ́ ń plé àwọn kìíní yìí táwọn yẹn lè bá mọ̀ pé ẹni ń kàn parọ́ lásán ẹ̀parọ́ gbogbo ọ̀run ẹ̀rọ pamara àlàyé tí ń bẹ láyé lórí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ ẹtú ti ń parọ́ máwọn àfáà náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó ti wá jẹ́ pé irọ́ irọ́ irọ́ kí ẹ̀ fi ti dá wa wíwá wọn ti ní ìrè mẹ́nàjà àwọn ni fi ti dá wa bákan náà ti dá wa ọmọ lójú méjì dá wa ní inú kó níta ayẹ̀jẹ̀ máa bí léèrè tí ẹ̀ bá sọ pé ah, ah professor akramakum allah wallahi agbára lẹ́tọ̀ yín yẹn gan tó ń jáde fún wa nídìí ń pé wàtá ìlú já wa alẹ́ máa ṣe dáa kó ṣe wa wallahi ah, orí ẹ pé wọ́n lọ gbọ́ mi yé ìdí mọ̀ wí gan ni ẹ ẹnìkan fún wa pé ah ṣé akramakum allah agbọ́ yín yẹn gan wallahi inú lẹ́tọ̀ yín jalo ṣe ní sáré ìjàmú jíjẹ́ ń sọ fún wa ni pé wàtá ìlú já wa tàwùkì fíyà ni òye gbọ́dọ̀ ṣe bó ṣe wọ wallahi tí mo sọ gan nu kọ́ńtà ẹ mọ aṣọ ọ̀sẹ̀ pé yóò lójú méjì sábà tí wàá mú yára ní èdè ní òye wọn ẹ̀yin gẹ èdè kí òye ìgbẹ́ bẹ́yẹn ti ń gbélé kalẹ̀ ẹ̀yin ẹ̀yẹ́ èdè tí ó yẹ àwọn èèyàn ó ti jẹ́ pé èdè tí ò yẹ àwọn èèyàn lẹ́yìn máa ń sọ́n sí ẹ̀yin ti máa ń ṣèdè tí ó kájọ kó fáwọn èèyàn ẹ̀yin èdè tó kílíà gbogbo àwọn èèyàn tó ní àwọn èèyàn gidi àwọn máa ń ṣèdè tó kílíà láti àìsàn máa bí yín léèrè pé ẹ dákun kí lẹ gbà lérò náà lórí dáwà tẹ́fẹ́ ká sàǹfààní bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ lábàá yín sí wúrú àwọn nǹkan yá àwọn nǹkan tí ò dáa ni nítorí àsìkò ẹ jẹ́ kí n plé ọ̀rọ̀ àwọn bàbá tí mo wí fún wa tòtí bá plé rẹ̀ akàkọjá lórí ẹ̀ àní wulẹ̀ pẹ́ńbẹ́ inshallah kẹ̀rì bẹ́ẹ̀ máa tú já so káyọ̀ bá mẹ́tẹ́ gbogbo nǹkan tí àwọn tí àwọn èèyàn yìí ń sọ yìí àwọn nǹkan tó yẹ pé ó léwu gan láwùjọ wa gan eléyìí tó kà wá ń dùn tó ń dùn yàn òun náà ní báwọn èèyàn ṣe ń dá gìrìgìrì tẹ̀lé wọn lẹ́yìn nítorí pé àwọn èèyàn ojú àwọn èèyàn dúdú láwùjọ yìí gan àwọn èèyàn dẹ̀ ní ọ̀rọ̀ ìfẹ́ ó ti dí ojú àwọn èèyàn gan kò jẹ́ káwọn èèyàn kan rí rí òdodo so mò ń gbìyànjú láti wá ọ̀rọ̀ bàbá tí mo sọ yìí mo níyẹn náà lọ́wọ́ ó pé bí márùn-ún lọ́dọ̀ mi báyìí ni so tí a bá rí eléyìí yóò jẹ́ kó yóò jẹ́ kó clear sí wa gan pé gbogbo àwọn nǹkan yìí rè àwọn nǹkan tó yẹ sí pé tí èèyàn bá ṣọ́ra làmú ti ráwọn ọ̀rọ̀ yẹn tí èèyàn bá yóò kẹ́kọ̀ọ́ ìparun báyẹn ni aláwọ̀kọ́ rèé. ما هي الدعوة مما كان يبدا وما كان النبي غني لاجل يدعو الى الله والصحابه يعملون هذا والعلماء يغنون الاناشيد من الاغاني ما تستعمل للدعوه نعم أحسن الله إليكم يقول وهل وسائل الدعوة توقيفية أم لا؟ الوسائل ليست توحيدية، التوحيد هو المنهج، منهج الدعوة، ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن هذه سبيل يدعو الى الله على بصيره انا ومن اتبعني فمنهج الدعوه هذا توحيدي يبدا بالعقيده اولا انك تاتي على قوما من اهل الكتاب فليكن اول ما تدعوهم اليه شهادة لا إله إلا الله وأنهم قوله أول ما يبدأون في الدعوة إلى التوحيد هذا منهج الدعوة التوحيد هذه يقول لا كلمة التوحيد أميرا ولا لا تدعون إلى التوحيد يفرقون بين الناس التوحيد يحثهم على الصدقة على البر على آه، قيام الليل على على ونهوهم عن المعاصي أما التوحيد كل على عقيده هذا كلام باطل على خلاف دعوة الرسل عليهم الصلاة والسلام فمنهج الدعوة توفيق ذلك تبليغه أما وسائل الدعوة فهي تتجدد بكل وقت بحسب الآن أنا أتكلم بالميكروفون هذا موجود كان في السابق هذه وسائل الدعوة لأن تبلغ الحاضرين والبعيدين الإذاعة مثلا تكلم بالإذاعة تبلغ المشارق والمغارب هذا ما كان موجود في الاول هذه وسيله الدعوه هذا ركوب السيارات كانوا الاولين على الابل والخيل والحمير اما الان السيارات والطائرات يسافر عليها لاجل الدعوه هذا طيب سائل الدعوه ليست توحيديه انما منهج الدعوه هو الذي توحيد نعم نعم ẹ̀rí àwọn ọmọ yẹn ni wọ́n ń para yẹn gbọ́ àwọn tábàgbọ́lá bá wà ti gbọ́ dáadáa wọ́n ní àwọn mọ̀nẹ́jù dáwà wọ́n ní tàwùkìdíyà nìyẹn ṣùgbọ́n wà sáyù dáwà wọ́n lóun èdè tàwùkìdíyà tó wá sàlàyé ìjọba ń pè ní mọ̀nẹ́jù dáwà wọ́n wá sàlàyé wọ́n á mẹ́rin wá pé ó dérò ìlà tẹ̀lé lọ́wọ́ bí kàbí hikmatu wal mu'izati hasana wọ́n mú hadithu mu'adh bin náà wá قل هذه سبيلي ومجنوا ولا ولي يوم ملايك دعوة ني ولي توقيفية او قدو يي قدا هذا دعوة ني بيرو عقيدة اما وابا لو wọ́n wá ní wàsáìlù dáwà òun ní ti àdíyà níntàbí ṣe dáwà wọ́n wá pàtó bí wọ́n ní ti microphone wọ́n ní microphone ní àfi ń sọ̀rọ̀ kọ́rọ̀ lè di ó lè rìn jìnnà ni wọ́n nílé ilé kéde tàwùkè díyà kéde pé ọgbọ́dọ̀ rẹ́ẹ̀dì kan wọ́n ní ní ìjọ́hun máa pé àwọn èèyàn yìí tí ẹ̀sìn ràkúnmí wọn ń gùn bẹ́ẹ̀ ní ìsìn àti ń gun mọ́tò aago mọ́tò lọ sí táàgì ṣe dáwà àrètí àlò àwọ̀ plane àti gbọ̀n wọn nílé ìrè wàsáì dáwà ni èyí wèé ṣe tàwùfìdíyà ìtìhàdíyà ni lóde àwọn kan tí ó gbé wa lọ síbi dáwà nìyẹn àwọn irinṣẹ́ tá a lò láti fi gbé dáwà jáde nìyẹn ṣùgbọ́n ọ̀nà tá a gbà ṣe dáwà ṣe èṣe ìpínlẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n ní eléyìí tàwùfìdíyà ni kéde ìtìhàdíyà eléyìí alákọ̀ọ́kọ́ nìyẹn ṣe bó ṣe wá wà yẹn bí ọ̀nà márùn-ún bẹ́ẹ̀ ni mo ní

bàbá yìí wà Abdullahi Jibril nínú àwọn ọ̀rọ̀ tó máa ń lò ní ka àwọn ọ̀rọ̀ yẹn fún yín tí àwọn bàbá yẹn sọ yàtọ̀ fún ìgbẹ́tọ́ ń sọ nínú àwọn ọ̀rọ̀ tó máa ń lò ọ̀rọ̀ Nasiru Umaru wà mẹ́ Nasiru ẹ̀yìn mà wọ́n ti dájọ́ kú fún wọn fẹ́ pa ní ẹ̀rọ ọwọ́ àwọn ọ̀rọ̀ tó ti báyìí sì yìí so because ẹ ti rí àwọn wàhálà yẹn àwọn ìfúwàmù náà jálẹ̀ nítorí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ da ọ̀rọ̀ dáwà rú wọ́n fẹ́ jẹ́ pé dáwà rẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ dá àwọn nǹkan kan nínú àwọn nǹkan téèyàn máa fi ṣe dáwà tọ́jẹ́ bí dáa so sábà tí wọ́n lè sọ sí ibi pé ọ̀rọ̀ dáwà ọ̀rọ̀ ọ̀nà tágbàtẹ́ dáwà yìí ṣe tàùkèfíyà tò wọ́n bá yìí pé ń kálukú lè ṣe jihad lórí ọ̀nà tábà ṣe dáwà ẹni n sọ fún yín àwọn àfa gbogbo àwọn àfa àtàwọn kéèyàn máa ṣe dáwà pẹ̀lú àwọn fídíò ká máa ń wò yẹn gbogbo di kankan tí àwọn yẹn àwọn nǹkan yóò dá o kò dá rárá kò sínú àwọn ọ̀nà tí àwọn fi ṣe dáwà àwọn nǹkan yẹn mẹ́nuba ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ká gbogbo yàtọ̀ fún àwọn ọ̀nà àwọn tẹ̀bíìrì ọ̀nà àwọn ìwánù mùsùlùmí tọ́bẹ̀ gbà tó gbé gbogbo ẹ̀ náà wọlé so that àwọn èèyàn lè máa ṣe dáwà lọ́nà tó wù wọ́n kò ní jẹ́ sí pé ẹ ẹ jẹra yín pẹ̀lú ọ̀nà táwọn mà so inshallah gbogbo àwọn nǹkan tó wá kù yẹn láwọn ṣì máa yẹn àtàwọn nǹkan tó máa ń lò yẹn gbogbo ẹ̀ láwọn agbìyànjú àti àtàwọn ibi tó máa ń ká sí ń so that a lè mọ̀ yí pé àwọn nǹkan yìí wọ́n kàn fẹ́ fi jẹ̀sìn rú ni èyí máa ń bí àwọn èèyàn léèrè yí pé kí ni òkè wàsáìlì dáwà mànáìjì dáwà tàòkìfíyà ni èdè tàòkìfíyà kí la fẹ́ gbà mbẹ́ tàlọ́ kí ẹ̀ráwọn kí ló bí wá kí ló bí wá ná nàám kí ló bí wá ẹ̀mí tó bí wá ni pé abẹ́ lòfẹ́ nú abẹ́ jẹ̀sìn rú tẹ̀sán máa ń dùn. ọ̀rọ̀ tí wọ́n fún yín ọ̀rọ̀ tó fún yín ọ̀rọ̀ wà àjẹsì mú bí hábìlì láì jẹ̀mí àní bá lọ gbọ́rọ̀ yẹn ẹ ẹ padà wò pé kí ló bá pòfẹ́sọ̀ débi ọ̀rọ̀ wà sáyẹn dára yẹn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá kàn fẹ́ màmá tú àṣírí wọn pé ká máa gbé gbogbo àwọn tí ní yẹn jáde láti mọ̀ pé ha àti ẹni yìí kàfẹ́ ni so lẹ́ẹ̀dì máa padà gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń sọ gbogbo àwọn nǹkan yìí ni wọ́n ń tí ò jẹ́ kí ọ̀rọ̀ dáwà tí ò jẹ́ kó yanjú lọ́dọ̀ wọn ẹ rí i pé sábàbẹ́ ṣe dáwà ń sìn àwọn rèé ìfúwání rèé wọ́n jọ jòkó wọ́n mọ̀ ṣe dáwà ni ṣẹjọ́ ìjọba wọ́n jọ mọ̀ ṣe dáwà torí pé àwọn ọ̀gbà pé ọ̀rọ̀ dáwà ọ̀rọ̀ tàùkìdíyà ni ọ̀rọ̀ ni a lè ṣe bẹ́ẹ̀ láwùjọ wa tábà rí pé òun yóò wọ̀ ó kí ọlọ́run bàlọ́ sí fáwọn sọ́ra kódà òun kí ó bá wa sàánú pòfẹ́sọ̀ àti àwọn tí wọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn àtàwọn ọ̀rọ̀ tí àwọn tó yẹ pé ọ̀rọ̀ wọn ti kó ìsìnàbá àtàwọn tó jẹ́ sí pé dídùn ẹnu àti sàtífíkẹ́tì tí ń bẹ lọ́wọ́ wọn ó ń kó gbogbo wọn pátá àbẹ́lẹ̀ ọ̀bà lọ́sùn tó jẹ́ báyìí gbogbo eléyìí tá à ń sọ yìí rè ẹjọ́ lọ́gbà máa ń dì wọ́n fẹ́ máa sọ̀rọ̀ kẹ́nìkan tó bá yìí jẹ́pẹ̀ ìdíyẹn tó ń dáa ni ewo ni wàhálà eré ní bíyẹn sọ̀rọ̀ náà ọ̀sẹ̀ sọ pé àárín ọ̀sẹ̀ méjì gan ẹlẹ́sì gan ẹ pé ẹ máa kòrí ọsibítù ni ẹrù kọ́rọ̀ ń àwa yìí kí aago òdì kankan tí tí kẹ bá ṣe pé kéèyàn má jáde lórí òwe sójú ọ̀nà lọ́ba tẹ bá ti wá rí i pé èèyàn gbìyànjú àti jó lórí òdodo tí èèyàn gbìyànjú àti máa ṣàlàyé òdodo ẹ wàá máa kórìíra yẹn ẹ máa wá bẹ̀rẹ̀ sí máa gbé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ burúkú káàkiri ẹgbẹ́ ká jáde ká bàtí wájú àbí àwọn èèyàn tí wọ́n ní trust inú àwa náà àwọn èèyàn tó yẹ káwa náà yẹ káwa náà tànú ká ẹgbẹ́ ká jáde ká máa wò wọ́n ká bàtà àwọn èèyàn so ẹni tó bá hé ti wa nítorí pàǹtí òdodo àyọ pàdé pẹ̀lú ọlọ́run Allah awọ wa ta'ala àwọn òwà fẹ́ nìkan níta wà ń wá náà ni pé ká dúró lódodo ká sì kú lórí ẹ̀ so tó gbé ìtàn kọ́lẹ̀ pé ipa tó ń kálukú náà kó lórí ọ̀rọ̀ dáhà rí so ẹ ṣe fún kálukú máa wòran ẹlòmíín náà máa pé ni yóò ti dákẹ́ yóò máa kí máa nítorí kí pé ń wọn ká bínú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا àti àkókò yìí a ń fún ah, ìkánná àwọn ọ̀gá tí wọ́n ta ní àyè ìta ọ̀gá ibadat ibadat bákan náà ọ̀gbọ́n yìí kò sí ìparí sí ìgbàlódé ìṣàlọ́ ọ̀gbàmọ́dá lórí ìmọ̀ràn ìtẹ̀síwájú àmọ́ kò ní jẹ́ àyè ní ìmọ̀ràn ìtẹ̀síwájú tí mo tẹ̀síwájú di ìtàlẹ́ àgbà sí àtẹ̀yìnbó rẹ̀ bákan náà ni pé àbẹ̀ àwọn tí a tí àwa bíbà ilé yìí ìdápẹ̀ ìrànlọ́wọ́ pẹ̀lú àwòrán ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn báwọn èèyàn pọ̀ tó wáyé ayá owó láti gba àwọn tí a abẹ́lọ́wọ̀ bá sọ láti ọ̀rọ̀ àrùn àwọn àjọ Thank you.